وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدركم الله أشي الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم إلى أدى صلاتنا ما دام على النبي أشياء صحابة أشي أبو أمين ثم بشر لنا وجشنا محمد صلى الله عليه وسلم في يوم ما في الرجل القيامة لنا في أبي في ní àdúgbò wa bí ní wímà olóde àbábá gbogbo èkó mo kí àwa ìjókòó mọ̀lùtàkọ́ ahli sunnah wal jamaa'ah àìsà aláwọ̀ tàfí wọ́sọ̀lá ìjókòó yìí ìjíríta kan ní tó ti pé nínú àwọn ìjókòó tó máa ń léyìn mọ́tò rẹ̀ ọlọ́run máa torí pé orí tó ti máa ní ní kò gbọ́dọ̀ sọ pé òun ọ̀mà ni má àdúgbò táwà yìí nínú àwọn àdúgbò tí mi náà gbé tí ìṣọdún kan tí ìṣọdún méjì àmọ́ kò pé mẹ́ta jẹ́bi máa á sì ní àlejò ọjọ́ mẹ́ta àmì òkú ọjọ́ mẹ́ta kì tàlejò olóhun sàárè gbogbo àwọn àyíká tí ń ṣiṣẹ́ àmúkọ́mọlẹ́kọ̀ọ́ ńgbà náà àdúgbò yìí ní tí wọ́n lọ gbogbo rẹ̀ so abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ìjókòó náà lọ́mọ sábà àlùbáṣà nǹkan owó ló jẹ́ bá mo débi lè kí mo bá lóru jọmọ́ tó wà kalẹ̀ nígbà gbogbo ló bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn méjì àti èèyàn

àwọn ètò kan náà tún ní ó tó fà. alhamdulillah tó máa ń wo bíbí àdúgbò yìí lẹ ọmọ kéré àwọn ọmọ kárí ọdún mẹ́wàá báyìí ibi tí ọdún náà ti pẹ́ dé ìwé ẹ̀ka pa ọdún mẹ́wàá ẹni kí wọ́n bá ti yọ ọdún mẹ́wàá kó nù gbèsè ayé kí mọ̀ sí ìṣọ́jú kékeré o ìdí nìyẹn àdúgbòlọ́dọ̀ lọ ní gbogbo wa náà láfún àjọ ríra wa ní ọjọ́ tèmi inú mi tó wá dùn gbà mo dé jòkó yìí ثم جمالك الله والفاوى الأستاذ محي الدين حفظه الله ورعاه ó dàbí pé ọjọ́ ìní ọjọ́ kan tó lẹ́dá mi torí pé àkókò tẹ́lẹ̀ àti wọn náà tó fi jòkó fi kẹ́kọ̀ọ́ níwájú àwọn àlùfáà àwọn àkúnlé ìgbàgbé àjọ jókòó àjọ tẹ́kílá síwájú àwọn àlùfáà àjọ gbàtà sí léjèèjì sáyẹ́wì ni kódà wọn a máa fi ní ṣe ẹ̀yẹ pé wọ́n tanná fún kútú ní sàfíríkètì ni àmọ́rọ̀ wọn pa wọn tanná fún ní sàfíríkètì ọ̀sán jọgbẹ́ ní ọ̀sán jí kálukú bá ó ní kíri ọ̀sẹ̀ ní náà gbàdì ní náà àwọn tó bá ti fẹ́ fún ìṣẹ̀yẹ ní sọ́mọ́ wí mọ̀ ó sì rí dáa sí mọ́ wí ọlọ́mọta àbáwá sanwó lẹ́sùn olóore ẹ mọ̀ pé bí ìbá wa ti pé tàbí bídíà ní wà ní àkùsùrí akíwò fọ́lẹ̀ sọ ni àtàzọ pínlẹ̀ tí wọ́n tó àwọn afáwà ìwà gbọ́wàkì rẹ̀ tẹ́wọ́n pé ìgbélagbógún àwọn bíi tí súnmọ́ tó rọ gbogbo wa dé àwọn sáàbọ̀ Ismail wa ẹ̀dá àwọn ọba tó fẹ́ rọ àwọn alókùn tán jí lórí wáyé ọlọ́run

Eh, ọlọ́run àti wọn lẹ́sàn án lórí eh, gbogbo àwọn àlùfáà bẹ́ẹ̀ ló máa ti lára fún wọn àwọn àlùfáà wa tí wọ́n bẹ lápá bí náà gbogbo ọdún mẹ́wàá ní sẹ́ńdì ń yìí lára àwọn tájọ́ bẹ̀rẹ̀ náà nì àwọn gbọ́dọ̀ ojú tí wọ́n yìí tuntun ló pọ̀ náà ẹ̀ eh, ọlọ́run sàlẹ̀kùn lára fún ọlọ́run pa iná àwọn náà ti pẹ́ ọlọ́run sàlẹ̀kùn lára ẹ̀ wá àti ilé làwa ti ní àwa ti lé yìí ọlọ́run sàlẹ̀kùn lára fún wọn ẹ̀ àwọn àmọ̀ sọ̀tán ni àwa sọ àlàyé kan ni àwa ti àmọ̀ bá lọ náà yìí ọ̀rọ̀ tí èsì tọ́ lọ́wọ́ tí èsì tà náà ọlọ́dà kún ẹ̀dùn tẹnu wọn jáde ọ̀rọ̀ ìfẹ́ ló àpò oríwá sí olùbánisọ̀rọ̀ wọn ni ó kọ́kọ́ kàgbákò mẹ́ ọlọ́dà kún máa sọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ nù gbogbo ń tábà sọ ìyọ náà yóò ṣe rí qala Allah qala rasuluhu qala sahaba ọlọ́mọṣà darí ẹni wa gbọ́dọ̀ bá ti wá sànú àwọn àtọ́lọ̀ ń sọ wa ní ti sọ gbogbo jọmọ́ tí ó gbọ́ra àṣùgbọ́ ọlọ́mọṣà bàbá àtàwọn mú sí wa gbọ́ kí ó máa ti déédé gbà ní àwọn ọba gbogbo yìí ọ̀la àlùkọ̀ká ìtẹ̀yìn. interfaith discourse wọ́n ní alhawa kọ́tọ̀rún wà ìlàj alhawa kọ́tọ̀rún wà ìlàj ìyẹn ni pé ìfẹ́ inú tí ọlọ́run sọ wá ń bẹ̀rù ìfẹ́ inú ewu wo ní bẹ́ńbẹ́ gan-an àgbákò wo ní bẹ́ńbẹ́ ìfẹ́nu gan-an tọ́ bàbá mọ̀ tán ó wá kúrò ìlàjì kí lọ́nà àbáyọ gbóò láti rí bí mórígbọ́ kúrò nínú ìfẹ́nu ọlọ́pàá sáfà ní fún ara fún àbá ẹ̀dá fún ẹwà àgbègbè yàrá

Eh, alhawa ìfẹ́nu eh, ìfẹ́nu ọ̀tọ̀rún wàmádà wàìlà ewu wo ní bẹ́ẹ̀bí ìfẹ́nu àádìgbé eh, láti fi pé kí ní jẹ́fẹ́nu ọ̀hún gan-an tí a gbé èyàn gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nǹkan náà ana alhukuma ala shay'in far'un an tasawwuri ká ewu wo àgbákò wo orí burúkú wo lèèyàn máa ń ṣe látara ìfẹ́nu ó di mélòó máa tọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ó wá dópin ni pé kí lọ́nà àbáyọ gan-an kú níbi ìfẹ́nu ètò olú àmọ́ sọ́dọ̀ náà ló náà lápẹ́jọ láti sọ gbogbo ìjọba máa dá ọ̀rọ̀ òṣèlú jẹ jù wá gbọ́ ọ̀làkọ̀ àti àkọ́kọ́ <clears throat> tọ́pìkì tá a fẹ́ sọ yìí a lè ṣe lẹ́yìn tó gbé ìpẹ́ṣọ̀ kan wá àbí láti gbọ́ tọ́pìkì kọ́kọ́ máa ń há kúrò nínú ẹ̀mí rẹ̀ náà intention pé ọ̀rọ̀ tá a fẹ́ fi sọ́ọ̀tù yìí àwọn wá sọ̀rọ̀ àwọn oníbíyà àbá wá sọ̀rọ̀ àwọn àbújálàbí àbí abẹ́wá sọ̀rọ̀ àwọn afẹ́ ẹlẹ́bọ kọ́kọ́ gbé ìpẹ́ṣẹ̀ yẹn kú ọ̀rọ̀ tá a fẹ́ discuss yìí ó kàn lé ó kàn lé ó kàn tó ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò yìí kò sẹ́ni ó fúri mẹ́nu gbogbo wa ó jẹ̀mọ́ ọ̀gbọ́ kò sẹ́ni tó fúri mẹ́ nínú kí nínú gbogbo wa gbogbo wa nífẹ̀ẹ́ inú tiwa o aláì gbogbo ẹ̀ láti fún wa jòkó yìí gbogbo wa pátá ó la ní kí ni la nífẹ̀ẹ́ inú tiwa bóò láti máa ń bá fẹ́ inú lóòtún láwá gbéyẹ̀wò yà yìí bí yóò bá wá bá lò bẹ́ẹ̀ orí burúkú wo ni ó ṣe òun láwá gbéyẹ̀wò ẹ̀dàkùn tí ó bí jáde sọ́wọ́ ní ìhùnbá ẹlòmí ń náà ti gbẹ̀rẹ̀ lálùsùn náà wà láì onífẹ̀ẹ́ lónà ọlọ́run dákun gbogbo ọjọ́ fẹ̀ẹ́ ló bá dé ọlọ́mọṣẹ́ àjámọ́ borí ẹ̀ ní ẹ̀mọ́rí àfá gbà èmi ní ìmáàmù gbogbo ìlú kò múyàn kúrò nínú ìfẹ́ wọn o àdáwò tí máa ń ká lé kí mọ́ dékí ní àgbọ́ àtẹ́mi àti yíò máa bẹ lọ́nà ni pé ọlọ́run máa sí àjá lè kápá ìfẹ́ ẹnu wa tẹ́rí ẹni tí ìfẹ́ ẹnu wa mọ́ ń bá ti ẹ̀jẹ̀ jù lórí kí ó onígbọ́ kan àbá àfihàn sàdúrà kan fún mi òdìwọ́ àtúbà yìí náà lánàá ah, de ìyàwó lọ́dọ̀ níjọ́ náà wọ́n kọ́ lọ́wọ́ àti kan Lagos Island níbẹ̀ láti sọ̀rọ̀ fún níjọ́ náà àbáwọn àtàdúrà ó ní ọlọ́run mọ́tà jẹ́ kí ẹ̀ka pa kéwú ọlọ́run ó sì jẹ́ kí kéwú kápá ẹ̀yìn náà ìkan yé mi nú ẹ̀ ìkan ò yé ẹnu kí ọlọ́run mọ́tà jẹ́ yóò kápá kéwú ìmọ̀lá sọ̀fà. bọ́lọ́n jẹ́ gígé wó kápá ẹ̀yìn náà abáyẹ̀dàpọ̀ ìtútù máa ọ̀rọ̀ yìí wọ́n ní ìtumọ̀ ọlọ́run jẹ́ kápá tó wọ́n ní pé ọlọ́run jù oyè yìí ọlọ́run jẹ́ ìmọ̀ àkúnyà lé ọmọ ìkejì wá kọ́ à wọ́n jẹ́ kí wó kápá ẹ̀yìn náà ilé wá ọlọ́mọ ti fẹ̀ẹ́nú ṣe wá ládàáwò ṣẹ́rí bí i ọba jẹ́ onífẹ̀ẹ́nú ìmọ̀ tó mọ̀ ń gan-an ni ó sì mọ̀ fi lọ́ǹkì fẹ̀ẹ́nú ẹ̀ ó jẹ̀mọ́ ọ̀gbọ́ ìfẹ́ẹ̀nú ló fẹ́ ṣe o yóò sì tún máa mú ẹ̀rí wá lórí kí ó lórí ìfẹ́ẹ̀nú ìmọ̀ ló máa lò ẹ̀yọ́ wa máa wọ́n pé áwùsì kù sẹ́yà kò rá ní tìtánì yìí ọlọ́mọ fi ṣàdánwò fún wa lọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mo sábà sọ bàbá débi adé yìí preambula láti ṣe yóò wá ìwọ́n lọ́rọ̀ ìtẹ́lú àwọn àlùfà àgbà àfà àlù egypt náà wà ìfẹ́ràn àfà náà púpọ̀ kódà àwọn kiri kan ń bẹ ọ̀dọ̀ àfà àwọn ọmọdé kọ̀ sábà ní kéyìn ò gbọ́sẹ̀ láàyè ò gbọ́sẹ̀ láàyè kéyìn ò gbọ́ fífíù oyè káàmà hadith oyè káàmà àkíńdà oyè sẹ́rí ẹ̀bọ́n ńlá kan wà ń bẹ tọ́lọ́ tó wá bọ́ ká máa sọ lárúbáwá ẹni tí ò gbọ́ lárúbá tí ní òun ó sì máa dùn pé yẹn ń sọ lárúbáwá ọlọ́mù àbáyọ̀ á ẹ̀wẹ̀ yọ ọmọ lárúbá ní lóòótọ́ àmọ́ àwọn lárúbáwá ẹgbẹ́ rẹ̀ gan bẹ̀rù ẹ̀ níbi ẹnu tó ṣe sínú kìí ta ta láhún yìí o tẹ̀gbọ́n rẹ̀ lómi bẹ ẹnu wọn inú ata ní amẹ́ríkà wí yìí ẹnu kẹnu ó dákáká ìgbé ó sì lọ lé fíìmù tó bá fi ìjọ ọlọ́pàá yàkúyà ó wà lọ èkó lọ́wọ́ bàbá gbogbo ipò tí káàkiri bá wà dé mi máa ń tara rẹ o sáwọn ọgbẹ náà kọ́ lọ́mọdé aṣọ ó wà lọ film house ó lọ rí wo fíìmù sẹ́nu báwọn oníwèé ìròyìn náà pé kàrọ̀mbá ní kàrọ̀ ìnáwó kò sí ìbéèrè náà lè béèrè lọ́wọ́ yẹn báwọn oníròyìn ti pàdé rẹ̀ nù ìgbà oníròyìn ó wá pàdé rẹ̀ ní tán bá kọ̀rọ̀ wà lẹ́nu wò tẹfáwọn kìíní kò sí ọ̀rọ̀ náà lè ti dín ẹlẹ́nu ẹni ọlọ́run ló yọ president Muhammadu Buhari gba ẹkọrin àbí fọ́ọ̀tún náà ni tó ní òye nígbà tán lọ ní bóòtù pé tí ẹ bá ti ẹ̀ fẹ́lì báwo lẹ́ ṣe congratulate ọpọlù kí ló pẹ̀ opponent I will congratulate myself èèyàn pé àbá àgbàgbéjọ náà àbá yìí méjì ọ̀rọ̀ púpọ̀ ẹni ní ìkọ̀dọ̀ ayé má wùlẹ̀ bí ní pé tẹ́lú bá alẹ́mìjọ́ kọ́ gbà pé ẹbí ní wílì àwọn béèrè náà lè fi yíyàn lẹ́pọ̀ ẹ̀yìn ta ìlànà ìlànà bá ti bẹ̀rẹ̀ pẹ̀lá pàlú wọn bá ní àfá oúnlẹ̀ wá sí sí máa sùn ẹ̀yìn ti táàmù yìí àlàálìmù sálábí adégéni lámà yìí sí ẹ̀yìn ògbà náà fẹ́ẹ̀sì ń Al-Islam lọ́bí harun johan ó bá bẹ̀rẹ̀ lárúbá òun náà lárúbá òun yóò mọ dùn mọ́yàn tó bá ti ń gbọ́ èyí bá ní bọ̀dé ẹ̀mọ̀ pé fámì ò tẹ́ ní Islam ò ti lé wọ̀ yìí tó lẹ́ni fámì ò ní iṣẹ́ wá sí ilé iṣẹ́ áàtì ni pé tó bá yára ní Islam ò ti lé wọ̀ yìí kí àwọn tó ń bí fíìmù wọ́n lè mọ bára wọn tún bẹ́ẹ̀ wọ́n lè mọ tìbàjẹ́ bẹ́ẹ̀ láàrin bẹ́ẹ̀ ó ní àwọn yóò bí èrò ìrọ̀rùn fíìmù náà ṣe èso ìwé ẹ̀gbọ́n wà ní Kùránì ah, Kùránì èwo oníṣẹ́gbọ́lọ́wọ́ ọba sọ̀rọ̀ ìtàn youtube àti ìyàwó ọba gbogbo àgbàmì àkọsílẹ̀ àdúrà bá kí ní ìṣẹ̀lẹ̀ mẹ́ ọ̀kan láti haita látàkí ní ìṣẹ̀lẹ̀ mẹ́ gbọ́dọ̀ tó wá ní pé àkọ́dẹ́ ha mẹ́sí bì wà ha ẹni tí ń sọ fún yíò ẹ̀rọ orí òyìnbá pé wọ́n mọ́ kéwú àmúdá mọ̀ pé àtúntò ń sọ yìí wọ́n fẹ́ mọ̀ pé kùránì tó kéwú ọkàn ló ti ìfẹ́ náà rẹ̀ àgbákò ní ìjọba àti ẹ̀rọ táwọn sọ lórí mi mo kéwú kò sí kí ni òràn àbí kí ni múra sọ́rọ̀ ara rẹ̀ ó ti mọ̀ jọ náà nínú òbí ti ń tò sí àpòlé kan kí àwọn gbé amọ́mọ́ sàdúrà gbogbo gbà pé àní ọlọ́ọ̀sá fún wa ní àsọyé táwọn ọmọ wa rí sọ yìí kọ́nà wa fún jẹ́ ọmọ àná àná ní ọ̀pọ̀ omi ẹgbẹ́ àbúrò báyìí kí ló ń pè ní ìfẹ́ ẹnu mọ́lìháwà ẹni jẹ́ bẹ́ẹ̀. gbogbo àwọn ìyá wa lọ́wọ́ ẹlẹ́yìn mú kí àwọn náà ó káwọn ó sì mọ̀ gbọ́ torí àìmọye lé lọ́kọ láya ló dàrú lẹ́nu wàlá ìfẹ́ ló dàrú ibi kọ́kọ́ dúró pé tinú mi rèé tinú mi rèé sí i kíyàwó náà máa dúró pé inú mi ní í ṣe láti ní kò ọ̀rọ̀ yìí kìí sàwọn bíbí àdìkọ nǹkan gbogbo wa ló lórí pápákọ̀ wa gbogbo wa kò sẹ́ni tí fẹ́ẹ́ wò ní bá tiẹ̀ jẹ́ ìwọ tọ́wọ̀ bá ti fẹ́ kí ìfẹ́ wò bá tiẹ̀ jẹ́ ìwọ ní kọ́ kóra sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ gbogbo ẹ̀yà wa ẹ̀yìn ò gbọ́ ẹlòmíì ilé ọkọ rẹ̀ ń àwọn tó burú jù ní oúnjẹ náà àwọn tó fi àtẹ̀mí tó ń bá ti dìtá yìí báyìí kò sọ̀rọ̀ náà à ẹwà ní bá ti dìtá yìí iṣẹ́ ló lè yí padà náà aláìbẹ̀ lórí orúkú ni gbogbo ìwọ tí ìlú ṣe sílẹ̀ ìlà bẹ lára rẹ̀ ní túbá jẹ́ kí bí ìṣiṣẹ́ ẹ̀mọ jẹ tó lè ṣẹ́yìn no matter tó bá dìtá yìí ìkẹyọ̀ kan tó lè gbà kó tẹ̀sí èyí ò náà tó yẹ pé lórí àìmọ̀ kan lọ bí nínú gbàgbọ́ bẹ́ẹ̀ níjọ́ tí mọ̀nà bá dé ṣe kí ló dúlẹ̀ tẹ́ pé ìròrí kan ni ò bá ní pé kò síbi tọ́lọ́wọ́ ò sí kò yìí síbi tí ọlọ́wọ́ wà á gbà pé gbogbo àyè pátá ní sínú irú gbàgbọ́ ní ọlọ́run ọba wa ń bẹ lórí àga àlẹ́ ara sí bóòbí ṣe ń bẹ mẹ́fù yé wa wọ́n bèèrè yìí o àmọ́ ìta ń bẹ lórí àjá ẹ̀tọ́ wá rọ̀gbọ̀ fún ní police question ní tọ́lá ń bí wá àmọ́ abájọ dálùkì àmọ́ àmọ́ àmọ́ ló ti wà bẹ́ẹ̀ ọkọ̀ òun ìfọ́yíwá ilẹ̀ máa tẹ̀fẹ́ ìgbàgbọ́ ní ìgbàgbọ́ kò sí tọ́lọ́wọ̀ tí gbogbo wọn gbé tàbí tẹ́lẹ̀ tó tọ́ bá ti sọ yìí wà ní dákun tẹ́nu sálángá náà sáwọn ẹ̀dẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́run sì ń bẹ́ẹ̀ nu sálángá náà ẹwọ́ náà ni ah, ah, ọlọ́run sì máa bẹ nínú bẹ́ẹ̀ ah, tó bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ tó gbólóhùn mi ṣe kí o èyí para wọ́n ti tẹ̀lé àwọn àṣà ìrọ̀ àtàwọn máa torí díyà táwọn gbà pé ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ ìdàrú máa wọ̀nyí lórí ilé ni wọ́n ní ládá kí lálẹ́ aláàbò wàlá kọ̀ọ̀rìgà láyẹ̀ mí ni wàlá ṣìmà láàtọ̀ọ̀kọ̀ wàlá ta níbo sí kò sí kò sílẹ̀ kò sí kò sí lẹ́gbẹ̀ẹ́ òsì kò sí nínú ayé kò sí sí níta wọ́n bá ní ọ describe ní tí ó exist ọ lè describe ẹ̀ gbẹ́lẹ̀ lọ ayé ẹ̀gbọ́n ní tí ó exist wọ́n bá ní ọ define ẹ̀wọ́ ìṣọ́nà ah, à ó náà ní tí ó sí sọ́mọ̀ tí ó sí nílẹ̀ kò sí nínú ayé kò sí ní kankan kò sí lọ́tún kò sí lókè kò sí lókè kò sí yá ní tí ó adigun ọlọ́run ọba rẹ kínú lọ́gbọ́n ní irú àwọn tó bá rí gbogbo àwọn àṣà ẹ̀rọ tán bá jọba òun lè yá àbójú ìlànà àdàmù ní tí ó sí náà àìbẹ̀rẹ̀ wà ní àràhàn alàlàábìṣì sáwà tàbí tí bàtà náà ìjọ obìnrin kan gbogbo lọ́wà tó lè fi sàmà ájò bí sáwà láì náà wí àsàmà òfin lọ́gá alìmára alìlọ́wù ibi ó ga gẹ́gẹ́ sánà iná wí ọlọ́wọ́ bá tóbi kọjá kí sánà olùgbọ́lọ́ sínú tẹ́ gbọ́yé mọ́ ọlọ́wọ́ bá tóbi kọjá kí kíní kí sánà yìí kó gbá kíní ó gbá sínú sánà olùgbọ́lọ́ sínú àmọ́ ti eh, sàmà ì tí obìnrin dáhùn sáà alọ́ọ̀lọ́wù òkè lókè ibi tọ́lọ́wọ́ bá wá wà ó wà níbi tó ṣe pé kò sí nǹkan mí lókè rẹ̀ kò sí nǹkan kan mọ́ lókè ọlọ́run ó lọ́ba tó ga ju gbogbo nǹkan lọ bí ti wá ń bẹ lókè lókè táyà ara ti ń bẹ ní abẹ́ ọlọ́run títọ́mà kejì náà ń bẹ ní abẹ́ títọ́mà kẹfà ìkarùn tóbi débi sánmà àkọ́kọ́ tóbi ń dáyé yìí gbogbo àwọn sánmà yìí síra wọn rèé èèyàn 500 years ní ń bẹ láàrin sánmà kọ̀ọ̀kan síra wọn Jibril tó bá kọjá sánmà ẹlẹ́ẹ̀keje ààyè kan bẹ kò gbọdọ̀ kọjá rẹ̀ mọ́ láàrin bẹ̀rún síbi tálí ara sí gan wà jẹ mọ́ ìrìn more than 500 years ní omi tí wọ́n ń bẹ mẹ́ òkè lókè àlẹ́ ara tí wọ́n ń bẹ mẹ́ orí àlẹ́ ara tí ọlọ́fà wá ṣe kí ni orí ẹ̀ ló wá wà ẹgbẹ́ olójú wá wà bẹ́ẹ̀ tó jòkó tó rọ̀gbọ̀ fún tó sùn ìwọ́n ẹ̀ tó ó náà lẹ̀ ní sórí láti ní mọ́ bèèrè lù yóò lọ́wọ́ wa nítorí pé àìní àti ẹ̀ òsí ìrírí ààrẹ náà bóòlù ti wà so kálírù gbàgbọ́ báyìí lèyàn bá ní tẹ́mọ̀ ìtàfẹ́ ní gbígbàgbọ́ òun ó ní ọgbọ́dọ̀ yí padà irú gbàgbọ́ ilé ìfòyà ìmọ̀ kan ló wà níjọ tí ìmọ̀ bá dé ìyóògbà bí ah, ah, ah, mm, mm, ọlọ́run ọba ní ibi ó wà àmọ́ bo ní òkè lókè sánmà ọlọ́run ní wọ́n ń bẹ lókè lókè sánmà dìzáàtì yìí lóhun fún rárá rẹ̀ àmọ́ ìmọ̀ rẹ̀ kò síbi tí ò dé ìmọ̀ rẹ̀ kò sí kíńsọ́lá kò síbi tí ò dé ìrìnà rẹ̀ kò síbi tí ò dé gbogbo tí ń bẹnu ayé pátá kedere báyìí ló gbangba gbangba tọ́lọ̀ tọ́lọ̀ ọba náà ti ń wo ní fèèfèèfèè gbogbo tí bẹnu ayé ìdí tí ń bẹ nínú sálángá ọlọ́run ọba ń wò ó fi òfèèfè ìdí ni kí ni ìdí ń sọ nínú sálángá tó wà ọlọ́run ọba ti kí ni ó mọ̀ ọ́ èyí ń gbọ́ bẹ́ẹ̀ni bá ń pa ń bẹ́ ọlọ́run ọba ń gbọ́ bí ìyá bá ń jẹ́ mi ọlọ́run ọba ń gbọ́ wọ́n wà fi kulli makanin bi ilmihi gbogbo ìmọ̀ ọlọ́run kò wá síbi tí ó dé àti ẹgbẹ́ yóò bá ní kò síbi tọ́lọ́run ò sí kò síbi tí ó wà pẹ̀lú kí láwùí ìmọ̀ rẹ̀ láàrí àmọ́ dáàtù ọlọ́run gẹ́gẹ́ olówó òkè lókè gbogbo wa náà jẹ́ ìmọ̀ pálábò sílẹ̀ tí ò bá gba owó ìgbàgbọ́ yìí ẹni pé bọ́ọ̀rọ̀ bá dójú ẹ̀ sádọ́wò bá dé tí ẹ̀ bá fẹ́ pe ọlọ́run tí wọ́n fẹ́ wo omi tọ́lọ̀ wà ẹ̀dá pẹ̀lú àwọn gbójú sí tàbí máa ń gbójú gbà ìkáàkiri àti ọlọ́run ṣe àmọ́ ti rẹ̀ ẹni sádọ́wò bá dójú ẹ̀mí làwọ̀ lọ́run tó ah, wúrà náà gbà pé òkè lówó á gbà bẹ́ẹ̀ adẹ́jọ́ ordinarily àdámọ́ wa gbé gbà pé òkè ló wà torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà dánwò ní bá dójú ẹ̀ ó yá máa wò ó kí láyìí a máa wò ó kí mo lámọ́ wò a máa wò sọ́nà ọlọ́ọ̀ ìyẹn ó yẹ tàbí ọba dójú gbogbo wá sí mọ́ ní ìdàkúdà ní ìdáhùn lámọ́ ń dọ́rọ̀ ọba wa mọ̀ ọlọ́mọta fún alágbòye rẹ̀ ẹ̀yìn tẹnu láti ní má jẹ́ ni tí ó lẹ́mìí pé ẹni tí ń bá ti decide orí ṣe kíni wọ́n dẹ̀ máa ń lu ẹ̀rọ wọ́n lè lu ẹ̀rọ jẹ́ kí ìfẹ́ inú rẹ̀ ó jẹ́ pé gbogbo ọjọ́ tó dùn tó bá ti ń dín olódò yẹn pé ọ̀rọ̀ ọlọ́run wá ló bá dé ọ̀rọ̀ ànábì ló bá dé ọ̀rọ̀ àwọn sàhábà ló bá dé ìmọ̀ràn ẹnìkan ló bá dé má jẹ́ jẹ́ pé gbígbọ́ tí yìí kì í ṣe tẹ̀lé rẹ̀ tẹ̀lé mọ̀ràn tí wọn náà bá ti rí i pé òṣòro rẹ̀ yìí kí ni ìfẹ́ inú rẹ̀ àwọn àlùfà àwọn fẹ́ pínṣẹ̀ wọ́n fẹ́ sọ̀tún máa fẹ́ ẹnu fún wa wọ́n ní alhawa huwa mayalanu nafsi ila ma tastahiluhu min ash-shahawat min ghayri da'iyati ash-shari' min ghayri da'iyati ash-shari' wọ́n ní dẹ́pẹ̀ ní ìfẹ̀lú ni pé láti ní gbogbo wa ló níbẹ̀rù o àmọ́ bá ti kọ̀ǹtó rẹ̀ ó ní gíní lókù mayalanu nafsi ó ní kí ẹ̀mí ó fì kẹ́mi ó tẹ̀ kẹ́mi ó tàn mọ́ nǹkan kan tó rò kó dùn mọ́ mu. a ò náà ní o nínú báyìí rí dáa ẹ̀yà ti ṣẹlẹ̀ tí ò wulẹ̀ jẹ́ pé jẹ̀bi àwọn ọkọ̀ sọ fún ẹlákùnbá ti wà yìí nìṣe àwọn ọkọ̀ náà tó kalẹ̀ yàyìn àríwẹ̀bọ́ ẹ̀ẹ́ kí ló rúkọ ọ̀dá tí a rí eléyìí islander àbí 2000 àti islander eléyìí 2005 ẹgbẹ̀ bàbá ewó ni yí ṣẹ̀rẹ́ ayókẹ̀ tààrọ̀ tààrọ̀ eléyìí eléyìí kọ́ tí ó kórìkò bọ́ ní àyíkì rọ́bà sienna big daddy eléyìí èyí mọ́kọ̀ ẹ̀ tẹ́gbọ́dá tó ọkọ̀ lọ ní àyíkì bá ti wà yí wọ́n bá bí wá lókú wa pé èkó ló wù wọ́n nú ẹ̀ kálukú ní choice àbí òní ní choice jàmọ́ sọ̀rọ̀ wọn kẹ́rí choice ìta ní ẹ̀ onáfẹ́ ní kíni ìfẹ́ nínú ẹ̀dá táwa ní ní choice nínú gbogbo wọn bí wọ́n bá fi obìnrin mẹ́wàá hàn wá pé ìwọ ló wù ọkẹ́ ọfẹ́ nínú àwọn obìnrin wà láì ẹyọ kan olówó wa bàbá rẹ̀ tó báyìí pé ah ẹ̀rí ìdókòó bá wọn olówó mi sọ́rí ìdókòó ẹ̀ ọmọ púpá nàìjíríà ní wọ́n dáwọn náà wọ́n bá gbára wọn di mú ìfọ̀n wa sọ ìfò dúdú bí olóòsànámá tí ó tí kókóró sí àhá èyí ò mú fẹ́ ọ́ ìjọ ìfẹ́ fún àdúdú rẹ̀ wọ́n tó bí wọn dúnà yóò bí fún ọ ọdíwọ́ ní ilé ń dàbí kí ń ta ilẹ̀ wá ndị yóò jìnà ìpẹ́lú tó sọrí tó dàbí ṣokoléèkì yẹn ó ní ọrí tó ní ẹ̀yìn tó pé kò jọ dúdú kò jọ ọrí tó ní áà yìí tó sanra ń gan ọrí kan ń ṣe ní gbọ́rẹ́ kú lórí ẹ̀yẹ ọlọ́run ẹ̀sà bá kú ní olè bẹ́ yìí ó ní ọ̀dá nǹkan mọ̀ ní bí omi ẹ̀rọ ń jà ní ẹni tí ń wí yìí mo mẹ́ndó ó máa ó dá lérú torí kó fẹ́ fẹ́ títà ìbá ẹni kan sì rí oní àwọn adídúró dé orí ìrìnkò sí ìkan lójú ọ̀gá mo kàn sí ní kékeré ẹ̀rìn ló wù ú kékeré gan-an lẹ́nu tó fẹ́ kú sí lọ́rùn rẹ̀ lórí ẹ̀kú tí pọ́sí o kẹrù ìpín ẹ̀yìn ni ẹ̀dá gbogbo ara ń bìtẹ̀ ní àgbègbè ara mi bẹ̀rù gbogbo ara ní o gbogbo wa o láti kí ni jama o la ní ìfẹ̀yìn ó wá kúgbò láti bẹ lọ́run kí ọlọ́run kó sàánú wa pẹ̀lú ìfẹ̀yìn wa ṣẹwárí ìfẹ̀yìn tó bá kàn déédéé dádúró báwọn ṣẹ̀ríà ò tí ṣẹ̀ríà ẹ̀ olùwàkọ̀ kí kan fún wa náà kọ̀ lọ́wọ́ zuyina lè náà tẹ̀ hubbu shahawati minan nisa ọlọ́run láti ṣe lọ́sọ̀ fún ọmọ ànábì àdámọ̀ hubbu shahawati minan nisa kan máa fẹ́ràn àtò obìnrin ìfẹ́ lónìí. kò sí ọkùnrin ìdájọ́ lòun fẹ́ràn obìnrin kò sí kí nìyẹn lọ́wọ́ ìfẹ́ inú ni ìdọ́kan Muhammadu allah àti anábì ń ní ìjòkó wọn bá tọ́lá wọn kan náà wọn sọ̀hábà rẹ̀ wọn lọ́wọ́ ayọ̀ ara ìlú ọmọbìnrin kan ti kọjá lọ ọmọbìnrin kọjá báyìí lẹ́bi ti rí a àlẹ́gbàlejò ìjókòó ó wá wọlé ó wá lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ó wá gbọ́ bùkátà lọ́dọ̀ ìyàwó ó wá padà wá ta ìmọ̀ ìṣẹ̀dá oṣù gbogbo ẹ̀ bó wá dé ta wọn ni ọwá o ẹnikẹ́ni bó bá bẹ́ẹ̀ kì kan nínú yín tó wá ń bèèrè nǹkan tó bá kọjá tó rú nǹkan míì lẹ́yìn padà sí olúyọ yìí bá ìyọ̀nù rẹ̀ sọ́lọ́lá wa ẹ̀wọ̀n kátàlé ní ọkùnrin kan jọ tó láwọn àwọn ọ̀tọ́ tó ní ká lọ́wọ́ wọ́n ní ẹ̀rẹ́ aláǹtá ń sọ nínú ẹ̀rọ tó bí ó yà mẹ́rin ọ ìbára rẹ̀ lọ́sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí ò bá yí ọmọ ọ̀dẹ lọ́dọ̀ àwọn tí ó yé èyí wò ta kankan àìlẹ́kọ̀ọ́ tí ní máa mú kó àwọn ọ̀rọ̀ báyìí jọ pé wọ́n ta pa lẹ́bí àmọ́ pé wọ̀rẹ̀ ní kò ní yóò yé torí tí àwọn ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ àbọ́nàwọ̀ bá jẹ́ ìnábì láwọn ẹ̀dá kan tó kéé má jẹ ìṣe wọn lẹ́ni tọrọ tí àwọn nǹkan kó wà pọ́ fún ilẹ̀ tẹ́yẹyẹ tí ó jẹ̀wá ní mọ́ sí ìjẹyàn lára rẹ̀ torí ta bá yọ ìjẹyàn ara rẹ̀ kú àwọn èèyàn tó ń fẹ́ jàjẹ̀ èèyàn làwọn níjọ́ tí irú ìjẹyàn yìí bá ń gbé wọn bóòdù wọ́n ti máa ń wẹ̀ ìwé ẹ̀kọ́ tá ìnábì padà kọ́ wa níbi ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀dẹ́kùn tá ìnábì ò bá kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn kí ni yóò padà máa bí jọ́sìn àti ah, mo bá ti ẹlòmí lè ṣe bí àtọ́ bá ti rú ẹ̀kún kó obìnrin ni pé ṣó ẹ̀sì bá ìjà bẹ̀rẹ̀ ti márùn. first aid treatment sọ̀rọ̀ fúnra rẹ̀ ni pé tọ́sá níyàwó lé ẹ̀rọ ti rí tọ́ ní òun kọ́kọ́ padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹ̀dá kò tó ó wá tábù pàdé náà dìrò ní àbá àlọ́ ìkọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ti wá ní ẹ̀yìn àṣẹ ní irú èrò ọ̀ṣẹ́ kéré o nínú ọmọ sẹ́lẹ̀ sí bí yóò bá tẹ̀ wá áńtà ní gbogbo ayé gbà ẹ̀dá kò ẹwà ayé ti wá sáà ti ń tẹ̀ mí àbá ṣe bá ti ń ṣe wà sí lọ́wọ́ àwọn ọmọ alábàákò orí kọjá ìdí bó bá kọjá ìlòmíì ọgbọ̀n tẹ́jú kò ní ránṣẹ́ wà sí dáṣe mọ́ yóò mọ́ fojú tírèsì ẹ̀rọ nípa àdámọ́nì zúyì lẹ́nu náà tẹ́ ṣùgbù ṣàwádìí mìíràn nìta bá ń dọ́mà lórí àdámọ́ tó yá lọ́nu ẹ̀kọ́ nígbà tó bá rí nǹkan bẹ́ẹ̀ bóun lọ sí wá ájú ẹ̀ èyí là mẹ́ríkọ̀ wà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ máa wà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ pátá bí àti nágbọ̀ yọ̀ ọ̀rọ̀ lọ mo jẹ́ kọ́ lọ́dọ́ mẹ́ta mo fi yé wa. so ìfẹ́ inú ni kí ẹ̀mí ó dá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ síbi nǹkan kẹ́mi ó ń pé àbáyé àbí báyìí àbí báyìí sòtífẹ́ inú yìí bá wá dé bòrò bá ṣe máa ń jọ ẹ̀ ṣẹ́rífẹ́ inú èyí ó burú nínú ìfẹ́ inú ohun tí bẹ́ẹ̀ rí oníjọ́ tí ìfẹ́ inú tiẹ̀ tó bá ilé sẹ́rí máa tọ̀lọ̀ yìí tí ẹ̀ fi lè sórí ibú rẹ̀ ń tọ́ fẹ́lẹ̀ mi lákòójú rẹ̀ pọ̀ ní wọ́n sọ ah sí ẹ́ náà yìí sì wò ní kí n rà mo sì fẹ́ rà ń tó kù ní pé sọ́lọ́ òun ṣe ríra sí ẹ náà lè wọ̀ àbí ò ṣe ní sọ́lọ́ ṣe lè wọ̀ bí ó bá ti ṣe lè wọ̀ èyí tó wù mí lọ́kàn yẹn kí ló mọ̀ dédé wọn àlá so bí bá kó wọ́n ọ̀dọ́ tí mo wá ara sí ẹ náà kí mo tẹ̀lé o ìfẹ́ mi tó wù mí lẹ́mìí o mo ṣe kí nu ìfẹ́ mi ni mo ṣe o ìfẹ́ inú mi mo tẹ́fẹ̀ẹ́ mo tẹ́fẹ̀ẹ́ inú mi o àmọ́ ìṣòwò aburú yìí kan kó gbogbo nǹkan lọ ọ̀rọ̀ ah! kirikiri yóò tún wà wù mí mu. ìdókù ni pé kí ni ìdájọ́ ọtọ lọ́run lórí kirikiri tó ní haramu ní àbí halal alábìnrin kullu muskirin khamr wa kullu khamrin gbogbo ń tẹ́ bá ti mu tí ó mọ̀ mú ihu ríra ọtí nù gbogbo ọtí sí ìrìn kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀dá kù mẹ́yàn bá mú èyí ó hu ríra ní òní hu ríra ó dọtí àbí ó dọtí ó di haram àbí ó di haram tí wọ́n bá ti wá ní à wọ́n lọ́wọ́ ni a mọ́ mú àmọ́ èmi ó àgbákòdé ọlọ́mọdé àbáwọn tí ewu ti ń bẹ́ bí ìfẹ́ ojú yẹn níjọ́ tí ìfẹ́ inú rẹ̀ tó tẹ́tẹ́fẹ́ inú ẹ̀ níjọ́ tó bá ilé ti torí gbá ṣẹ̀yà ṣẹ̀yà ọlọ́run ó wá kú pé èwo ló fẹ́ lọ fún inú méjèèjì tó o bá ní kápá lórí ìfẹ́ inú rẹ pé tọ́lọ́ ni ó lékè ọ̀la ọ̀sìn kú oríire gbọ́wọ́ dúró ń bẹ̀ pé ọlọ́run lóun ò fẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ni ó ti ṣe èlé lóun á mọ̀ kíra rẹ̀ pọ̀ kó orí mú ọlọ́mọdé ọba wọn tí ó ọlọ́run kó sì láì ní àtúnyẹ́kù omi rẹ̀ àwọn òun láwà máa rí ẹ̀rí tó pọ̀ láti inú àpọ̀ àtọ́nà ni àwọn tẹ̀lé tẹ́lẹ̀ gbogbo àwọn ẹni tó ń tẹ náà pátá ibi wọn ti jàpá òun náà lè fẹ́ lọ. ìtọ́rọ̀ fẹ́rẹ̀ láti rí pé gbogbo wa rà sí ilẹ̀ àìmọye nǹkan míì tí wọn náà máa ń ṣe tí wọn náà mọ̀ pé á ah, òfin ọlọ́run ti kọ́ lò ó. tọ́ba ilé ti gbé tọ́lọ́run yẹn kalẹ̀ tó ń ṣe ní ìwọ́n náà ti wà láwọn ilé ẹ̀rọ lọ́wọ́ ìjọba náà kọ́ à ìlọsọ́rọ̀ kò sọ olórí wà láà tẹ́tẹ́bì ìlhọ́wà wàlá tẹ́tẹ́bì ìlhọ́wà ọlọ́ni mọ́tẹ̀lẹ́fẹ́nu tọba ilé tẹ́lẹ́fẹ́nu fayọ̀dínlẹ́ka àìsẹ̀bílélá ìfẹ́nu sọ́ọ̀nù kú olójú ọ̀dọ̀ tẹ̀lé ọlọ́run mùsùlùmí tó bá fẹ́ gbé ayé tó sì fẹ́ rí fọkànbalẹ̀ láyé àtàkì àmọ́ gbogbo nǹkan ọba fẹ́ nú ẹ̀mí tiẹ̀ jùlẹ̀ wá dúró lórí pé kí lọ́lọ́run ọba fẹ́ gan-an kí láàrín àbífẹ́ gbogbo wàhálà gbogbo ṣìyàn lásìgbò tẹ́lẹ̀ tí lọ káàkiri gbogbo ayélujára kò sí tó bá wọn kí ló fi jọmọ́ ìfẹ́ ní nàìjíríà tó dà ó débi ó dà ó lébi kí ló fi jọmọ́ ìfẹ́ ní ni pé àníbàwà ti fẹ́ rí ìgbẹ́ náà láti mọ sí kéyìn ẹ wọ ọkùnrin tó ń tẹ̀wé láìpẹ́ ní náà ń bí ìkarùn-ún ẹ̀dá kí ló bá débi ó dẹ̀wò ìfẹ́ ní ni àwọn àti pé àwọn ọmọ ẹgbẹ́ pọ̀ láwọn tí ó bóòdà bí òbí ẹgbọ́rọ̀ ní àwọn pásọ táwọn àbó òtí wà tító àmọ́ ànígbàgbò ti ṣe ìwà rẹ̀ ìyọmọ ìyá mi máa ń lò gbé sí ayé ilé yóò ti ṣe kéré yẹn ọlọ́mọlá subhanahu wa ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه ألا نقول má tẹ̀lé tó ṣe pé mọ́nà àwòfáìnà kọlùbàwò àǹdíkìrìnà ẹni táà ti mú ọkàn rẹ̀ gúrí kò lè rìnà sí àwọn ọlọ́wọ́n bá wàtàbà àzọ̀wá wàtàrà amúrúhú fúrúkọ̀ ó bá dẹ̀ tó ṣe pé fẹ̀rù rẹ̀ ń tẹ̀lé bí àbá ilé fi ti sọ́nà lẹ̀ kò sí kàwé ìjòkù kí ó tẹ̀lé tọ́ bá ti fi fẹ́ rúlẹ̀ kí ló kù sọ́ tẹ̀lé tọ́lọ́run mo fẹ́ fẹ́ tẹ̀lé ní tó lè dúró níbẹ̀ ni pé bóyá ń tọ́ fẹ́ nínú rẹ̀ náà ó jẹ́ tọ́lọ́ ọba ti fílẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ tí gbọ́nà ti tẹ́ kíní ìwà gbogbo bí tẹ bá rí tí èèyàn ti tẹ lọ gbogbo mọ̀kọ́ lápàṣẹ rẹ̀ ìyà kíkẹ́ à ń yapa tẹ̀yà àlàyé ẹ máa lọ rẹ̀ ogun ẹlẹ́bọn tí ń kù lórí ilẹ̀ kò sí bí ẹlẹ́bọn kí ni ó wà kẹlónì alhafi lè kẹsí àlẹ́ rahmatullah sọ̀rọ̀ kan nígbà bíbi ayà àkọ́ta mọ́níkà kọ́lá ìlàáhà ohun àwà ìtọ́jú ẹ̀yà máa ń parí nǹkan tó di pé ìfẹ́ mú kí ẹ̀ ló ń sọ lóluwà rẹ̀ sẹ́nu ọdún ọdún ìrẹsọ̀ fẹ́ lóluwà wọ́n lè kéèyàn rí ayé ọ̀nà ọba ètò kílẹ̀ pẹ̀yàn pẹ̀yàn tí ó sì yá ní pé yí tó kílẹ̀ pẹ̀yàn pẹ̀yàn yìí ní tẹ̀lé o ìdí mo fẹ́ tẹ̀lé ní kí ni ní pé kò sí ní tẹ́lẹ̀ bá fi fún ọ̀rọ̀ lọ́wọ́ kò sí ní tẹ́lẹ̀ bá fi fún ọ̀rọ̀ ànáyì kò sí ní tẹ́lẹ̀ bá fi hàn nínú ẹ̀ yìí èyí tí ó takú lé lórí náà ni pé àní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ wọ́n ní ló ṣe ọlọ́dà kò má ṣe wà lọ́nà ọlọ́dà kò má ṣe wà lọ́nà ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ àti iná ló ti gbogbo tó ń pè ní ẹsẹ̀ ní ìtẹ́lẹ̀ náà bá máa ń ṣẹ̀ ní ìtẹ́lẹ̀ náà bá máa ń ṣẹ̀ á rí pé kò sí tó mọ́ fà kí ni jọ náà kò sí ẹ̀rọ kí ni kan bẹ tọ́lọ́wọ́ bá fi gbé sí wàrà onáà nà wà dẹ́ alwáàdẹ́ ọ̀dìn alwáàdẹ́ ọ̀dìn máàlì conscience kó mọ̀ sọ fún wa ń dọ́gbọ́n bá fi dé wúwọ̀ sí ìmọ̀ sí ìfẹ́ mú rẹ̀ yẹn ló dára fẹ́ bí àwọn náà ti fọ́nà tó ti ní yóò ta ọ wàfà wàfà àtọ́pẹ́ ẹ lórí ọ̀gbà àtọ́pẹ́ ẹ lórí súnà ẹgbẹ́ wọn bá wọn náà kó wọn náà tó ṣe ìdìmọ́ nígbà tó kọ́kọ́ náwó ọ̀dì náà tó ti ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀mí kan sì máa sọ fún ọ pé ah, nǹkan kò fẹ́ ṣe ọ̀sẹ̀ máa pọ́n ta owó ọ̀tọ̀ náà wọ́n ti ta náà ni. but ìfẹ́ mú ẹ̀ yóò sọ wò ó bí ti ṣe ìṣirò. irú ilé kan ò ní fẹ́ jalè àlùwájú ọ̀rọ̀ ìmá ni yóò pè é á mọ̀ dá ká mọ̀ máa jalè. ìfẹ́ náà yóò wá gà lábà ẹ̀ ẹ̀ kò dá lóòótọ́ àmọ́ yóò wá parí tí ó wà gbá tọ́ lọ́wọ́ sẹ́gbẹ̀ẹ́ tí ó wà gbé kí níwájú tó kí ẹ̀rọ síwájú wọ́n ní bídá àti ṣe bídá àti ṣe mọ̀lúdì ìta ní ọmọ ṣe máa tó ká gidi wọlé yìí fánà yíbò tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà tẹ́lá bẹ́ẹ̀ lọ́wọ́ ti ẹ̀nà yóò mọ̀ pé ẹ̀rọ lóòótọ́ àti ẹ̀wà tó kúrò kò dá àwọn àbá ní táǹjẹ mọ́ gbogbo táǹjẹ lẹ́tí ẹti kọ̀ndẹ́mù yìí ẹni lábàtẹ̀ olórí ẹni lábàtẹ̀ ẹ̀fẹ̀ ẹni lábàtẹ̀ gbà ẹni lábàtẹ̀ ìrìkọ ẹni lábàtẹ̀ ṣẹ́kakú ni ṣẹ́kakú ni ṣẹ́kakú ni ẹni ni pé ọ̀rọ̀ ẹ̀rí kọ́ mọ́ ọ̀rọ̀ ayà adùnkẹ́ láyà kan kí àbí rúrùn ó ti kú pé ìfẹ́ ló ti wà yìí náà sáà ní àríjọ ni àríjọ náà làwọn ẹ̀rọ àgbọ̀dọ̀ àbá ìbí dé ebi ti dé ọlọ́pàá ti wá láàárọ̀ ìlú gbúrú kí láwọn wí ni pé ọ̀rọ̀ yìí kàn mí ó ṣe kí ni ó kàn wọ́n náà láàrin lọ́pọ̀ lára tó bá gbogbo conflict ti máa ṣẹlẹ̀ wàlúwàlì olóògbogbo ẹ̀kún olókí bẹ̀rẹ̀ ọ̀kẹ́rin fún ìyàwó wọ́dà kò síta àwọn yóò lóhùn òkè gbọ́ wà débi pé tọkọ ní kí ni tọkọ láti sáré o mọ̀ pé àti ọkọ ló wọ̀rọ̀ wá nílé ẹ wá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí mo ń bíjà lọ́kọ̀ láyà àyè gbọ́rọ̀ àwọn obìnrin onímọ̀tí kí onímọ̀fà tí ò bá ti wá gbọ́ ọkọ̀ tẹ̀tẹ̀ wá pa bí mo níbi fáàrù ọkùnrin ní ìdúró bá wà lẹ̀ fún sínú yóò wá da gbogbo léwu mọ́lẹ̀ lọ́wọ́ gbogbo máa gbóná ìrajà ààyè alájí afá àbúrú àwùmù á gbogbo wa dàrú ọ̀la ìpìlẹ̀ gbogbo الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالشيطان يرجع قصدي كده ìgbà àkọ́sọ̀ gbé kó mọ́ lọ sí òdúwà lọ ló tí wọ́n já kúrò oúnjẹ kò fún tààrọ̀ kò fọ́ bẹ́ẹ̀ kò bí ọ̀sán ẹ̀mú ẹ̀sán ẹ̀bà ẹ̀dùn afọ́ alóúnjẹ wọn ẹ̀rọ kò fún ara wọn mú kàn ní gbọ́rọ̀ wọn gbogbo ló máa dàrú gbogbo ló máa dàrú àwọn méjèèjì kí náà jọ tẹ̀lé sọ́dọ̀ fi tọ́lọ́ ń lẹ̀wọ́ fi tà nẹ́bí ilẹ̀ kí ni wọ́n gbájúmọ́ gbájúmọ́ tẹ̀wọ́ pàlá tí ò bá sì fẹ́nu ni bàbá àtọ́nà kò yẹ kán lọ́jà tí ò bá sì fẹ́nu ni àwa mùsùlùmí ń bi tẹ́nu wá ya padé lẹ́nìí kò yẹ ká yà pa inú tẹ́ni tó bí gbogbo eléyìí ní ìlú kan àwọn ọ̀dọ̀ tó lànà ṣe covid-19 corona kò jẹ́ àríṣe láti yọ ọdún tó lọ ọlọ́ọ̀dá mọ́sàlá ní kòrò ọwọ́ gbogbo kan ládá ní ìjámọ́ wípé káàrí tọ́lú ìrìn àti dáwọ́rà ńlá fi dáwọ́rà ńlá ni àwọn àgbààgbà fáà mú wá láti ta láti sọ̀rọ̀ bí ìyára láti kó orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọn fa. agbókanra wá sí ní kíni kọrí sí dáwọ́rà lọ́dọ̀ kàbílà tó ṣe é pé dr kọ́ọ̀bí abiola nurdin alimá hàbíbà tó àwọn àwọn àti dọ́rọ̀ lánàá dọ́rọ̀ tó ní pàtíkàǹtì ibẹ̀ ọmọ ọmọ mi five hundred pàtíkàǹtì ó sì gbà sí àwọn àrọ̀ ọ̀sán alẹ́ láì ti lọ́dọ̀ márùn-ún mẹ́fà náà ti lè ṣe ilé àti wá sí méjì lọ́wọ́ lọ́wọ́ wá kọ́ máa fi bá ti fọ̀rọ̀ pẹ́ta wà dá láàrin wọn ní à nítorí àti kan bẹ́ẹ̀ o ètò sí ìyàwó lọ́nà àwọn ọmọ ìyàwó àti nígbòsò gbogbo sọ̀rọ̀ wọ́n ti kọ́ sílẹ̀ gbàgbàrà gbàgbàrà báyìí sàrà mọ́sára mo rò pé wọ́n ti gbóbi lẹ̀ sí ẹlọ́gbọ̀n ní pákó ní ṣẹ́gun padà máa rí ní àwọn mọ́sára fún ọkọ̀ àkíyè sí pàtàkì má ti ẹni pákó ní ìyá ni wọn fẹ́ ó bára wọn ó pọ̀ láwọn dára fún wa èyí tí tó fà á ẹlòmíì náà bẹ́ẹ̀ ní ọjọ́ tí sára tiẹ̀ ìwó tí wọ́n fi ní èmi lérò pé tó bí ọ̀rọ̀ náà sọ fi ṣe bẹ́ẹ̀. tẹ́lifò wa dé mọ́tà ìṣẹ́wá wí mo lérò pé bí wọ́n ti wọ́pọ̀ kọrú ìta sọ yìí pé àkíyè sí pàtàkì má ti ẹni pákó ní ah, ni wọn kó dà ẹ̀yà súnà ni mo máa ń pàlọ́ rẹ̀ àwọn akọ̀ ní ìdáwọ̀ orí gbàgbàgbàgbà ó bá súnà mú o kò bá súnà mú o má sì ní pápò ní ìyá iná ṣẹ́rí pé ọ̀rọ̀ ni yóò ni jíjíjà ṣẹ́rí wọn tó láì gbogbo àwọn kọmíjì àwọn kọmọ orí gbàgbà wa náà ó bá súnà mú o kò jẹ́ kí ni kò bá súnà mú a níṣẹ́ aláwọ̀ fẹ́ pápọ̀ yà rí wàlá ìbẹ̀rù ni ó bẹ̀rẹ̀ lóòótọ́ wọ́n lè fẹ́ ní justification pé bóyá àwọn tán rí pápọ̀ mẹ́ bóyá orúkọ súnà súnà súnà òun ló jẹ́ kí wọ́n máa dọ̀tí sáàgbà adé súnà súnà nítorí súnà ìdí kò sí wàhálà àtúndà bá súnà mú àbí kí ni àbí gbàmọ́ rin so ìwọ́n bọ̀ wá ní súnà ni wá sọ fún wa lágbọ́ àwọn sáàbì kò lè wà nílẹ̀ wíwà irú situation bẹ́ẹ̀ èyí ó hàn gbé dáadáa a gbọ́dọ̀ jẹ́ kí tẹ̀lé ìwà ó máa borí lọ́lọ́ ìtàgbọ́nì. wàlá yẹn lọ àwọn mùsùlùmí ò bá sọ̀kan títẹ̀ bùlíìgì bá ní sísọ owó rẹ̀ lẹ̀ kò yé tẹ̀bùlíìgì gbogbo ń tọ́rọ síta ní ò bá súnà ṣé kí ni ìbúlẹ̀ dàbàtà gbogbo ọ̀tọ́ tó kéde nígbà àti ìyá àdúgbò fọ́n ṣe kí ni ìbúlẹ̀ tó náà ṣe kí ni tó náà ìbúlẹ̀ sọ èyí jẹ́ gbọ́ àwọn sàájẹ́ ẹgbẹ́ mi lákẹ́ wọ́n ti àwọn olórí bú sàájẹ́ lọ́lá di ilé ìlọ ọ̀sìdákẹ́ sọ ìwọ tó ń takò gbogbo nǹkan tó ń takò yìí jẹ́nu ẹdákẹ́ ó ti láti lọ èmi náà tó túbá èyí tó ṣe ìwọ tí wọ́n máa ń ṣe pè fún yàn níbi dáwà jẹ́nu ẹdákẹ́ ní lọ́wọ́ ilé tó ṣe pè fún yàn kó náà láti lọ èyí tó ṣe pè fún àwọn mùsùlùmí sọ̀kan àbá àníjọ̀ kan sọ̀kan àbá ìfi ṣe pè fún níbi ẹni máa ṣe pè fún wọn o torí wọn ò ntí ń tẹ̀lé òun kí ni gàmá ìfẹ́ ẹnu ni torí òun bò òun náà ti mọ̀ pé àní ò dáa òun náà ti tẹ̀lé ìfẹ́ ẹnu ẹni tí sì ṣe dára fi ta wípé òun náà ṣe máa ṣe máa tó ní ẹ kódà ìní òtún ní lóòótọ́ àmàkóòdòdó rẹ̀ alùsùn náà sọ àmọ́ nítorí kẹ́ ní presentation àlégbà fún yín àgbákò nọmba two ìdé lè mú ẹ sọ fún ọmọ àkóòdòdó náà ń sọ ọrùjọ rẹ̀ nílò mi láti yára ìwọ́n gbọdọ̀ tẹ̀lé òdòdó jẹ́ kó òun sọ níbi pé kò ní presentation torí ààyè máa ń torí fáwọn èèyàn ní presentation ká mọ́ gba òdúró tí ń bẹ ní ọ̀rọ̀ àti àfíìlì jẹ́ni tó ń lò ní presentation pé ẹ̀yà alùsùn náà rárá tẹ́yìn náà gbọ́dọ̀ jùlẹ̀ ní pé ẹ lọ rí kẹ́kọ̀ọ́ bá ti máa ń ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n mẹ́jọ́ ọ̀rọ̀ àti pé tọ̀ تلك ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إذا القرآن منه يو أنا باني أمي تنجي وتي ما شيء لوري مغبوغو با ما دارو ó dáadọ́ ní òtọ́lẹ́ à ẹjá ga gbogbo ẹ̀rú kó túnká yẹ́gá yẹ́gá bàbá ga gbogbo ẹ̀rú kó túnká yẹ́gá yẹ́gá dákùn orí ilé wo nìwọ́ orí ìwọ lọ́dún mẹ́ ẹ má da gbogbo ẹ̀rú kó túnká yẹ́gá kí gbogbo ẹ̀rú wà fún yẹ kí ni kò sì yẹ wọ́n wà èyí tí wọ́n bá kù sí lọ́dọ̀ tiẹ̀ ìwọ náà ti fi ni wọn náà tún ṣe ọláàrí gbogbo àwọn mùsùlùmí in tó dàrú láàrin wa tàbí tí ń dàrú yìí tí ń da gbogbo ẹ̀rú wò tí ń tí kékeré jama èyí tí ń da gbogbo ẹ̀rú òlàǹgbọ̀ yìí ò ní pé oníkálukú ò fẹ́ ju ọwọ́ rẹ̀ lẹ̀ láti ní ìfẹ́nú òní wọbi kan àti balẹ̀ rẹ̀ ìfẹ́nú oníṣẹ́gẹ́ni òní wọbi kan àti kí kó balẹ̀ jẹ́ ṣẹ́ẹ̀sì rí ẹgbẹ́gbà tí ń sọ fún ara wa ìfẹ́ orí ìgbogbo wa ní ìgbẹ́ lára wa ẹmọ́jà àgbà ìkọ́ ìjà ìbẹ̀rẹ̀ gbogbo alẹ́ ṣe kíni gbogbo alẹ́ ìbẹ̀rẹ̀ gbogbo aláàgbé tó wù wá lọ́kàn tàbá rí bàjẹ́ kan fẹ́ kọ́ bàjẹ́ gbogbo aláàgbé tó wù wá pé á ah, báyìí bá ti kọ́ á ah, báyìí bá ti kọ́ á ah, ó wá ti pé bí wọ́n ti fẹ́ tó bá tẹ̀lé àlọ́ àbí ò bá tẹ̀lé àlọ́ kódà ilé òṣèlú tẹ́lẹ̀ mi ò ní á ẹlẹ́dẹ̀ẹ́lẹ́ ẹ̀pá á kọ́ pamọ́ tó ń fi ìlọ́dẹ̀ẹ́lẹ́ ìjọ wá sọ ohun tó tó tọ́mọ́ torí ẹ̀pá ìrẹnu ṣẹ̀ríà tẹ́ẹ̀fẹ́ bí táàtì ma kọ́ra wa lẹ́kọ̀ọ́ nù láti ní oníkàlùkù wa ìfẹ́ olú yìí gbogbo wa ní ilẹ̀ lára wa àfikáwábò láti dé ìfẹ́ ẹgbẹ́ ìdánù kò ì sí ìgbàgbà yìí ní ìfẹ́nu lórí jẹ́ gbogbo lọ́rọ̀ ṣe léwọ̀ pátá ìfẹ́nu náà ń gbé wa mẹ́ nínú àdíjì kan dábọ̀ àwọn àmàṣọ̀lá àtọ́nà wọ́n ní kútìbà alábìnà àdàmà náà sí yóò bìnàbìnà ó ní gbogbo ọmọ àjọ́bí àdámà náà ti fóun náà ní pàtẹ́ńtéèjì ti ẹ̀sìn ní jùlá mo sì máa ní ó mọ ọ̀bí tó lẹ̀ alábìnrin mú dìrì kò dáríta làmàhàlà òṣọ́gbọ́n tí ó dá sí yóò kù sí òṣọ́gbọ́n tí ó ti gẹ́ni òṣọ́gbọ́n tí ó dá sí yóò ṣe gẹ́ni lọ́mọ́ yóò kù sí àjábò wá ní ànábì níbẹ̀ ni ànábì ní fàlà àìná olójú wa méjèèjì mọ́ sí ìdìnà zina huma náà zina tó jú wa ní kóòdù èyí tí ò yẹ kó mọ̀ wá wú kó síké ní òwú tí máa fẹ́ mú níbi àdéhìsì kan ábí ìlọ́wọ́ ànábì tí ilé ìyàbá wá òun kọ́ ó ní ẹ ká ní wíwò àkọ́kọ́ lákàlì lábẹ́ ọ̀tún òwúrà yìí tó bá kọ́kọ́ mú oníṣẹ̀lẹ̀ aláàbọ̀ àmọ́ wà lẹ́yìnká káàdìyà kọ́ ọba ìlú lẹ́lẹ́kejì ń kọ́ ìṣẹ̀lẹ̀ fún ọ. àbá ọmọbìnrin bá tó bá pupa bí ò ti yẹ kó pupa tó tó wá múra bí ò ti yẹ kó múra ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mójú rẹ̀ bá ti ní séèkì wú lẹ́ẹ̀kan náà báyìí kí lọ́dọ̀ dé ọba ti dá padà ọ̀fun yìí tọ́ ọba ilé wo lẹ́lẹ́ ẹ̀kẹ́jì ọdí ṣe jù lóòrú jama okò kára lọ ṣe ìṣẹ̀hánù fúnra wa tí wọ́n bá tẹ̀lẹ̀ sí ọmọ ìwòlẹ̀ ẹ̀kẹ́jì àwọn ìwòlẹ̀ ẹ̀kẹ́jì ẹlòmí ló parẹ́ sí ìjọsìn ilé náà ẹnìkan ló ti máa wọ́n wà wọ́n ó tún wá sọ wọn ah, kò yẹ sẹ́yìn náà tó máa wọ́n mọ́ kàn wò kí lè sọ fún ibi tábùrù rẹ̀ dé wù ah! tẹ̀lé ìfẹ́lúdé àti òṣè ìdí wọn wá jọ ti fíkẹ́ fún oó àríkàdé àní ọmọ òun lẹ́lẹ̀ kejì wọ́n nípa lè sọ fún àmìtàbù rẹ̀ dé kí náà sọ fún mi sí gbogbo wa kó sí ogun láti ní kò tẹ́lé sí ìfẹ́lú yìí ṣe kéde ló jẹ́ pé ìwọ náà ti gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ kó ní ìfẹ́lú tó bá ń rí níwọ̀n bá ẹni tó bá lè pé ìfẹ́lú ti ẹni wá bù háyà tí ó kàn kan sí tí ó kàn fi oṣù láìláà níbi àwọn kan mo gbọ́rọ̀ kan níbi aláwọn kan ti gbọ́rọ̀ ní fi ọdún ní Muawiya kékeré wọn ti ẹgbẹ́ ní Muawiya kò sínú sáré là ń gbà jáde ọgbẹ́ yìí sọ àwọn tí wá yanjú ẹ̀ nìkan sọ lánàá ìyẹn kan ló kọ́kọ́ sínú àwọn ọmọ ìyá wa tó ní ọmọ ti dójú ẹ̀ alẹ́jẹ́ ní Muawiya ti kékeré tó níta bẹ́ẹ̀ kó má ṣẹlẹ̀ ló padà wá kékeré ìṣẹ̀lẹ̀ sọ̀gbọ́n di ọ̀rọ̀ ìkan náà ọ̀rẹ́dẹ̀ òwúrẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rú bí gbà yẹn ní àrílá ìwà iná ilé ìyá rẹ̀ Muhammad wọn lẹ tí ń yọ kèfè jáde nù wọn. ọ̀rọ̀ àwùjọ àwùjọ lágbára wọn ni àlágbára ẹ̀rí ká níbi láti lágbára ní gbogbo àwọn ìjọba nílẹ̀ ká máa gbé wọn. aláì aláì kódà ìdíje ní Nàìjíríà wà ní Nàìjíríà àmọ́ ìsàlẹ̀ làwọn wà ìsàlẹ̀ tó bá gbé ẹjọ́ bẹ́ẹ̀ délé wọ́n tún wọn bí wọ́n ní ẹ onímọ̀ ayé àbìdè tí wà ní ṣe pẹ̀lú <laughs> ẹjọ́ tí wọ́n tún sọ mọ́nu ẹ̀rù wà ní tó wù ló sọ ìwọ náà sọ fún gé ṣe gẹ́gẹ́ mùsùlùmí oṣù tán wọ́n náà sọ jẹ́ padà fẹ́ lọ kúra lílọ jẹ́ pàdé ẹ̀sùn ẹ bá fà lọ bẹ́ẹ̀ báwọ̀ wọ́n kọ gbogbo ẹ̀dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgé ń ṣe ààrẹ onímọ̀ awúyà ọ̀gbẹ́ ni wọ́n wà ìbàlẹ̀ wọ́n wà ìbàlẹ̀ òkè kí wá ní ṣe pẹ̀lú ẹ̀sùn ẹgbàdàn òde ètò wa kù ní pé wọ́n bí ọ̀rọ̀ ẹ̀sùn bàbá rẹ̀ ní wàhálà tó ní ìṣòro ìṣòro ṣe tó kù ní pé ẹnu wa yìí kásáwọn tẹ̀lé nù ọmọ ìdáfẹ́ irú àwọn tó bá ti yẹ mọ̀ náà bí ìfẹ́ ló máa mọ̀tẹ̀ tẹ̀lé tẹ̀lé àmọ́tọ́ àwọn ẹlòmíì tó náà sọ̀rọ̀ ìfẹ́ ló ṣe nǹkan ní kọ́kọ́ máa ń wúra yẹn àti ìwọ ló sí ìkú nínú ìfẹ́ náà. àdébùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà náà bí ìsọ̀rọ̀ náà tó dúkán adébẹ̀yìn wà lóòótọ́ náà bí ìdí náà wọn wà lè kí báà wọ́n lé sí méjì ká máa ṣe jìnnà jìnnà ṣe sí méjèèjì ni pé kó fẹ́ máa gbọ́ nǹkan sí i ẹlòmíì ó gbá nǹkan máa bú ní olóde ọjọ́. nígbà tí wọ́n sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ ṣáàjà ló ń dàdé fẹ́ràn lọ́wọ́ ara yín bóyá apá àti tó fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ rẹ ọ̀rẹ́ ẹ̀kọ́ ìṣọ́ tí ò ní kọjá ṣáàjà àwọn tó wà tó di olóbìnrin ẹ̀ máa dọ̀rọ̀ ikẹ́rẹ̀kẹ́ máa wá dé pé yóò wá lọ́wọ́ náà kọ́ máa bá àtọ̀rọ̀ ní ìgbà zina ní owó alamọ́ta sọ wọn tó ń lọ wọ́n lè sáàlù zina òun kàlá anábì lẹ́nu yìí gámọ́ ṣe zina zina tẹnu gíní ó làwọn ọ̀rọ̀ àtàkà ọ̀rọ̀ sọkúsọ alamọ́ta sọ wọn tó ń lọ wọ́n lè yàgùn zina àgbàkọ̀ ọwọ́ ìyá máa ṣe zina zina ẹni kọ́ fẹ́ máa fọwọ́ pa ó sáà máa fọwọ́ jọ bí olómi lára ah ọba àṣùwà pa ọwọ́ ọ̀nà tó ìgbà tí kìí ẹ̀bá wá wá yẹn ibi tí kẹrù ti wọ́ rèé nǹkan kó gbé wá tọ́lọ́ ìdí ìyàwó ìyàwó sì ni òkú lẹ́kọ́ lẹ́kọ́ ọmọ ọwọ́ kan lára o àmọ́ ìfẹ́ inú rẹ̀ ń jẹ̀kọ́ wò pé àfi ti bá tó ṣe ní ìgbà tó ṣe ọlọ́mọta kò bu ọyọ kódà anábì lẹ́sẹ̀ ló ṣe dìnnà dìnnà tẹ́tẹ́ ní fún ọjọ́ ìbàjẹ́ ọkàn anábì wàlúkọ́lù yà hàwà ibi àmọ́ wàlúkọ́lù yà hàwà wàlúkọ́lù yà hàwà ànábì ní ọkàn gbà míì náà yóò wà á máa gbé tẹnu wá á ìrọmọbìnrin lè jẹ sí níbi oúnjẹ ìfẹ́ kan tẹ̀lé tó ṣe kí ni yóò wà á ìfẹ́ ní ìrẹ́ náà fi ń ṣe ìjìnà wọn. ẹni tó bá wá kan rẹ̀ ló kú gbogbo ọmọ ànábì àdámọ̀ àfírí ìdílé oké ìrìnlẹ̀. gbọ́ ọkọ ríyàn tó gbé ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ ríyàn tó gbé ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọjá kó 是的，哎，在那里，嗯，啥什么？说哎，我我我这是比较快速嘛。啊，哎，要不然就忘记说了。ọkàn ọkàn tó rùn tó rùn ọkụkọ kí ló ọkụkọ lẹ́yìn ìfẹ́ ọkụkọ ọ̀nà ọkụkọ yóò wò yóò wá ọkụkọ ọ lẹ́yìn ẹ̀mí ọkụkọ yóò wa gbogbo wa owó dáhùn ìgbó lóbìnrin dé ọlọ́run kan sí ẹgbẹ́ pé kò ní kí ní gómìn ọlọ́sẹ̀ òbí ìbẹ̀ ó lè dájọ́ omi náà yóò bá obìnrin ní òun ó sì lè lọ́gbà àbùdá lẹ́gbàá sí pé àpọ̀jọ́ ó fún ìfú olóbìnrin dé àmọ́ ṣe rí bó ti rí tóun bó ti lágbára tóun bẹ́ẹ̀ wá níbi gbogbo nǹkan mi ẹlòmíì ní owó ní tiẹ̀ ẹ̀mí ò mọ dé nǹkan mi olówó bá dé gbogbo nǹkan ló lè fi fún yìí bá dé ní olówó á tọ́rọ bá dẹ̀ bá dẹ̀ bí ó ṣe rí kankan kójọ ní ọmọdé lẹ́nu àìwọ̀n kódà àwọn kìnnì kan mẹ́ta àwọn ìṣàwàdà mìíràn bí ẹjọ́ gbogbo mọ́sálásí yọ wá kó mílíọ̀n ọjọ́ kẹlẹ́wà ó jẹ́ pé mo ní gbogbo owó ni kìnnì òun ṣe o tó bá lọ jẹ́ kó síǹkì tẹ lára pẹ́rẹ́ ìpàdé pé ah, ní ìgbà tí ẹ̀wà níná owó lówó owó ẹni ọlọ́mọ bí abákò ń bọ̀ owó mọ́sálásí àyè sí ìmọ̀ tó lè pọ̀ ọ̀nà bí ọ̀nà ìrọ̀ àtọ́pà ẹ̀dẹ̀ tó kú mọ́sálásí jẹ ìfẹ́ lónìí èyí tá a lè wá fi mórí bọ́ bẹ̀rù náà lè ká sọ́ra kú òde bí ìfẹ́ lónìí ọlọ́mọsá àgbà ìgbà tó yọ شيخ الإسلام ابن تيمية الحراني عليه رحمة الله قل لي تاني نفس الهوى والشهوة لا يعاقب عليه ó ní ìfẹ́ ní tó kọ́kọ́ rú wíyẹ́lẹ́mìí wà ní ẹ ó ní ẹ̀kọ́ la máa nínú yóò bọ́lá ọba mọ́ bí i ìfẹ́nú jẹ́yàn ewu tí fẹ́ bí ìfẹ́nú kìí ṣe pẹ́ ní ìrẹ́rù nǹkan toró ní kọ̀ǹkó lórí ẹ̀ tí nǹkan bá bá ṣẹlẹ̀ báyìí lọ́rọ̀ owó lásọ tó rówó ọ̀rọ̀ obìnrin lásọ lóró àbọ̀rọ̀ popularity lóró àbọ̀rọ̀ nǹkan tó jà takútọ̀ lọ́wọ́ ó wá wá jẹ́ ẹlẹ́mì ìfẹ́ inú rẹ̀ gbé ibi tó tẹ́ ní alẹ́ àmọ́ bí tá a fi kàgbá kò òní kí ìwọ̀n tẹ̀lé pẹ̀lú rẹ̀ kó wá dídú kò ní ọ̀rọ̀ náà kó dídú kò ní ọ̀rọ̀ náà rí kí ẹ̀ wá gbé ìfẹ́ ló kó gbé síwájú ọ̀rọ̀ náà kó gbé síwájú ọ̀rọ̀ Tẹ̀sánlùpàá sọ pé kan, olùwà ní sọ́lọ́tù Nàìjà àt, ọlọ́run ni wà á nà màn kọ́ ọ̀pàmàkọ́ فإن الجنة هي المأوى أولا وأما من خاف مقام ربه ẹnikẹ́ni tó bá ilé páyà ọjọ́ tí ó dúró wájú ọlọ́run wánà hánàfà ánìlà háwà ó wá kọ̀ fún ẹ̀mí ara rẹ̀ kúrò níbi ìfẹ́ inú tẹ́lẹ̀ ìlé ti fẹ́ tẹ́lẹ̀ ṣe á ìtí wẹ̀ mí ìlú sẹ́rù àmọ́ ní ṣe fún ọ èyí tí í ṣe gẹ́gẹ́ bí èyí tí ọ̀rọ̀ ọ̀rọ̀ àfẹ́ ajá sí ibi ìgbà tí ní ìdíje nígbà tó ń pè ní aljihad àdìsí àbúrò náà rẹ̀ aljihad aljihad aljihad jihad jihad olórí jihad tọ̀pọ̀lọpọ̀ ọmọ ń kọ́kọ́ sẹ̀ ní ti jihad káyọ ọkọ̀ ayà yá fọláàrí àmọ́ olórí jihad tó tóbi tí Islam fẹ́ ká kọ́kọ́ mójútó omi jihad lọ́pọ̀ kí láti lọ wọn jihadu náà ká bẹ́ẹ̀ ní àwọn akẹ́kọ̀ọ́ ká kojú ìjà pẹ̀lú ẹ̀ ìjà olóde gbogbo ìjà àtìkí máa ń mú òdòdó fún òdòdó rẹ̀ kọ́nà délẹ̀ kẹ́mi rẹ̀ fẹ́ nǹkan báyìí kí wọ́n wá lè bẹ́mi rẹ̀ fà pé nǹkan rẹ̀ ní ìmì tó kẹ́mi kọ́ ní ṣe èyí tó ẹwà ní àwọn lágboro tí ìfẹ́ ló lè kó báyìí àkópọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn aburú nínú àwọn ewu tí ń bẹ lára àfẹ́rú tàtàrà yìí ìmọ̀ ń sọ̀yàn fún olójú ọ̀nà ọ̀rọ̀ ọ̀la àwọn ọ̀dà kò tí mo lè nígbàdo ìfẹ́rú ìmọ̀ ń sọ nínú alìhàwà yudilluka an sabilillah wà yudilluka alìlhùdà alìhàwà yudilluka àárín ìhúdà ìfẹ́ ló máa ń sọ ní kúmọ̀ ó máa ń sọ ní òkú òní lọ ìmọ̀nà ọ̀tọ̀ náà anáà ló sọ bẹ́ẹ̀ náà kọ̀ á nínú sọ́dọ̀tún àyà نبأ الذي آتيناه آياتنا lọ ká ìwé yẹn nìkan fún wọn lórí wọn kí ó lérò wọn ẹni tó ṣe pé àwa ọlọ́run àwa la jogún ìmọ̀ wa fún un. nọ́bà alẹ́rìí ààtẹ̀ ìnáwó ààyà àtinà ọlọ́lá wà lá fún onímọ̀ ìmọ̀ ọ̀rọ̀ wa àgbọ́yé ọ̀rọ̀ wa àmì wa àpẹẹrẹ wa àyà wa ọ̀rọ̀ wa òfin wa àmì òye àti sálọ rẹ fẹ́ gba ìmọ̀ yà fún ọ ọlọ́ni àmọ́ bá ti fún tó yìí fáńtà lákọ̀ mí ní ha sáti ń jẹmọ́ fáńtà lákọ̀ mí ní ha bí mà ní ti pọ̀ tó bá ti fún tó bù ara bẹ́ẹ̀ náà ló ti bọ́ra lẹ̀ bí ìgbà tí èèyàn fọ́ agbádá ló bọ́ ìmọ̀ nílẹ̀ yóò sì máa mọ̀ pé ìjẹ́mi ọlọ́run bá fẹ́ rèé ìjẹ́mi ọlọ́run fẹ́ fún ọmọ jẹ́ rèé ọlọ́run ló ti bọ́ ìwọ̀n lẹ̀ fa àtìbá àwòṣe ìtọ́ọ̀nù pàkàrà rẹ̀ mílẹ̀ lọ́rọ̀ yìí àti ẹ̀ta ni wá kún lọ́wọ́ bí kó gbé ìmọ̀ wá jùlẹ̀ ló bá dẹ̀rẹ̀ ibú ọlọ́run wà náà ṣe iná ọlọ́run kẹsì máa wo kálúbá wù wá ní pẹ̀lú ohun táa fún ni làrọ̀ fa àdáhùn bí ha ìmọ̀ táa fún yẹn là bá fi gbé sọ́dẹ̀ yíga àti ìpìlẹ̀ lára ìmọ̀ ni kó sọ níbi ẹni gíga ọlọ́ni wà lákínnáwó akọlọ́dà ilẹ̀ àrùn wà tábà àhàwà yàlọ́ ọlọ́ni àbá kí ló mú sórí ibú kí ló kórí burúkú nìbá ó gbà tọ̀jẹ́ ní wà tábà àhàwà kó ló wá tẹ̀lé wá tẹ̀lé pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ló ń ta àyíkáwò ṣe rí kì í fẹ́ ó dídí ibn Ba'ura àwọn nínú àwọn fi lè Bala'am ibn Ba'ura yíò náà bá wọ́n pè ní Bala'am ọmọ Ba'ura ẹ̀sìn Bala'am ọmọ kí ni ọmọ Ba'ura tó ẹ̀ ìpìlẹ̀ ránga ní Bala'am ibn Ba'ura òun náà wá fi ní Bala'am wọ́n fi Yorùbá pé nù ọlọ́dà àwọn àbára lọ́wọ́dà àbára ti dáadáa fún wọn. Bàdámù ọmọ Báwúrá tẹ̀ bàbá ìdí ti gbà wá. Bàdá àdìdì ni Bàúrọ̀ àgbàfà ni. Ìmọ̀ ìmọ̀ jòkó ìmọ̀ jòkó wọ́n bá ní ìmọ̀ sìn ọ̀la ìlàhà ìlàlá ìmọ̀ jòkó sí lára. Ilé àgbápọ̀ wọ́n wọ́n wá sí náà ní ọ̀rọ̀ afẹ́gbà tí mú sáyé afẹ́kùn máa gbò ní ìmá ní ẹ̀jẹ̀ lójì òjò ìwọ́tọ̀ wà lójì ẹ̀rọ tọ́tùmọ̀ pé mú sáyé tó gbò títọ́ lọ sí ẹgbẹ́ jẹ̀ fún ara wọn òun ni wọ́n kọ́ wọn léèkì tí wọ́n lò fẹ́ lálẹ́ rí mú ọ̀nà tẹ́gbà ó tẹ̀lé kí nílò ìjọba tẹ̀lé tẹ̀lé ó sì sórí ìbúra ní

wọ́n tẹ̀ náà bá bá ti wá tẹ̀ náà ọlọ́run padà lẹ́yìn sẹ́gbẹ́ mọ̀ lótó ẹ̀wọ́ àwọn ọmọdé ọmọdé ọmọdé ẹ̀wọ́ àwọn ẹ̀múra fún wọn dànù níjọ tó bá ti wá láwọn ń bọ̀ báwọn fẹ́ wá kó gbogbo àwọn apagbọ́dọ̀ gba ìsinmi bá ti bá ẹ̀rẹ́ táwọn ti rí àwọn obìnrin oúnjẹ kì í ta bí mú tá bá ti torí bí kó rẹ̀ ń dànù àwọn ọmọ ogun olóòtú kí ni wọ́n fọ́ọ̀lù wọ́n sì fọ́ọ̀lù jọ́nà lóòótọ́ bó sì jà wọ́n. ìyá tó gbogbo ọ̀rọ̀ náà ló padà sí nínú. àmọ́ ète tó gbò yẹn ìmọ̀ ló lò ó. gbogbo ẹni tó wáyé tó lọ náà ló gbé dání lé bá fẹ́ ṣe ìta ìlérí yìí. àwọn ibi tó wọn ò ti jáwọ́ ìpolówó ìṣẹ̀lọ́. ọ̀rọ̀ dàpọ̀ mọ́tà àforíjì wọn o. ọ̀rọ̀ gbogbo ọ̀nà tá bá fi ń ṣe torí gbọ́ tí èèyàn bá ti fi ẹ̀sẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ láìpọ̀ ọ̀dọ́ ká lẹ́nu ṣe ló ń báyàn náà dá ọkùnrin ọ̀dọ̀ pípọ̀ ọ̀tọ̀ ká wa káwa ló ti sọ ara wa. jama bala áàmì ló bá ìrọ̀ nífẹ̀ẹ́ mi ti kó máa mú ayé kan ló máa kọ́ àtàbí ní nínú tífẹ̀ẹ́ mi máa ń ṣe ni pé ọ́ ti mọ̀nà tẹ́lẹ̀ báyìí ìfẹ́ inú rẹ̀ yóò ti gbọ́ kó òdodo ọ̀nà ọ́ sì dín ní ìdàkúdà kí ni ó sọ ara mi ìwọ náà fi ní ìwọ tó ti gbàgbọ́ yẹ ìtọ́ fi ń ṣe ìsìláàmù rẹ máa sí lọ owó ìjọ tó o bá lọ rí tẹ̀lé nǹkan kan tẹ́lẹ̀ ẹ̀rẹ́ bá gbé wa tó wá takú ti kí bọ́ọ̀sì máa ṣe lọ́nà ọ̀nà àrùn ọ̀tún kò lù ọ̀nà àìmọye àwọn èèyàn ní ìjẹ̀rẹ̀ sí àmọ́ àwọn kan lánàá tó ń parí sunna sàràbíyà dáàwà òdodo tàwọn kéyìí léèmí wọ́n ń sáàjì káàkiri àdúgbò ní òun sọ̀rọ̀ ayé wọn sáàjì tí ó wọ ṣòkòtò tí ò ní dé tí ò ní gbogbo aráàlú ọlọ́dà kò gbọdọ̀ ṣe ìlú. àmọ́ àwọn ẹlòmí omi kí ó ní wọ́n ọbẹ̀ wọ́n àwọn bẹ̀rẹ̀ sí náà sáàjì ìlú wa yìí. aláìní ni àwọn náà ń gba champion ní ìdílé àwọn ọ̀rọ̀. wọ́n àwọn ọmọ wọn wọ́n wá. ṣé ibi táwa ìbá sọ̀rọ̀ yẹn àmọ́ ẹ wá bí kéwòn ìwọ náà wá wà lẹ́yìn ìṣe tí wọ́n fà ọ́ ìfẹ́ wọn lọ inú àwọn àgbákò tí ìfẹ́ wọn kó bá yàn àkọ́kọ́ nù. nínú àwọn àgbákò tí ìfẹ́ wọn máa ń kó bá yàn òun náà ni àtàfàrọ́kù wàtàmọ́zọ̀k àtàfàrọ́kù wàmáàdá wàtàmọ́zọ̀k kò sí bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó ìjọ tí ìfẹ́ wọn bá ilé ti wù àárín yín tó ní kálukú wá jìjà ìdìgbé bí mo ti fẹ́ mo fẹ́ ti pàlá yẹn ta ẹ̀wọ̀n jẹ̀mọ́ ẹ̀wọ̀n bá ti pé tó yìí bí tẹ̀nu bá ilé dé tó ní ká ti ní sínú mi mo fẹ́ ṣe wàláì àtúká yàtọ̀ lóde àwọn ọlọ́kọ̀ láyé akẹ́rẹ́ ní tọ́lọ́ ń túká kò sí tó jù kó sàánú ọkọ̀ láti ọkọ̀ dúró pé ìdè mo dúró sí ni ìyàwó ló dúró pé ìdè náà dúró sí ni ọkọ̀ òní fẹ́ ju sọwọ́ rẹ̀ lẹ̀ ìyàwó náà sì ní fẹ́ ju sọwọ́ rẹ̀ lẹ̀ níbi àìmọ́wàá fẹ́ ju sọwọ́ ẹ ní lẹ́rọ̀ ni ríra ara wọn lẹ́jọ́ bí ọ̀tá ìdípa ìtúká ó ti ṣẹlẹ̀ ní àárín wọn. nínú àwọn aburú tí máa ń bẹ nínú òfin ẹnújọ náà òun náà ní fasáàdù rọ́ọ̀ì ẹni tó bá ti ń tẹ̀lé bẹ̀rẹ̀ oríire pé oríire ṣe kí ni tó bá sọ̀rọ̀ kan lè ní ó bá di ọ̀la ó sì takò ọ̀rọ̀ rẹ ní ìtakò ẹ̀kọ́ tó bá àtúrí bẹ̀rẹ̀ ló tẹ̀lé ìfẹ́nú sí rèé ìjọ ń pè ní ìfẹ́nú ni pé ìntẹ́mì kàn rí tó wu ẹ̀mí lẹ́ẹ̀kan náà so tó bá wu ẹ̀mí lè níyẹn ó lè gbọ́lá kí nǹkan míì tún wu ẹ̀mí so tó bá wu ẹ̀mí lè ní tẹ́lì gbé jáde tó bá dọ̀lá kí míì tún wu ẹ̀mí ẹ̀mí ó gbé jáde tọ́lá ní wá lè yapa sí tòní àmọ́ tí ìyẹn bá jẹ́ mi tí máa ń tẹ̀fẹ́ ní wọ́lẹ̀ pé tọ́lọ́run ni mo fẹ́ máa tẹ̀lé tọ́lọ́run ò ní yàtọ̀ lánàá tọ́lọ́run ò ní yàtọ̀ lénìí tọ́lọ́run ò ní yàtọ̀ ní lèmi àti ìdígbò lòdì sẹ́yìn wọn kalẹ̀ ọlọ́dàpọ̀ máa fi ìfẹ́ lọ máa fi ṣe àdánwò kan wa á àwọn àlùfáà kan náà ń pè mí ọlọ́dàpọ̀ àti ẹ̀rọ ti ń tò wọ́n fún àmì mọ́tàrún ẹ̀rọ ń bẹ́ẹ̀ kí mo fẹ́ pe ẹnìkan ọlọ́dàpọ̀ àfún wa ní àgbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó lẹ́kọ̀ọ́ náà lọ́mọ́ta ìgbéyìí wa sọ́dá fún oníkálukú wa ká aṣọ́ra wa ká aṣọ́ra wa o ọlọ́run ṣe aya kan bẹ náà Qur'an wọn lọ́nà ìṣọ́tù jáfíà wọn lọ́sọ bẹ́ẹ̀ kan wọn lọ́nà afara'ayta man ittakhadha ilahahu hawa wa adallahu Allahu ala ilmin ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o ọlọ́run ní ọ̀rí ẹni tó ṣe pé ó sọ ìfẹ́ inú rẹ̀ lóluwà rẹ̀ tí ó mọ̀ tẹ̀lé ni wa adallahu Allahu ala ilmin ìtọ́lọ́run àti wàkọ́tàmà aláàtàmì wàkọ́lẹ̀ ó wà ní pé etí rẹ̀ nì kò sí wáyà tẹ́ ẹ̀bá àké kò ní gbọ́yé ọkàn yẹn kò sí wáyà tẹ́ ẹ̀bá àké kò ní gbà agbọ́yé láákàyè rẹ̀ kò sí inú bẹ́ẹ̀ bá tẹ́ mú lọ́rọ̀ lọ́wọ́ bá kò ní gbà lọ́wọ́ yín ojú rẹ̀ gá dídí nǹkan bí kò ní nínà lóòrò mọ́ famani àbí ìlèbà àlèlá ọlọ́run sáfẹ́ wà náà sánú wa kódà ní àgbákò tí ń bẹ ní òfẹ́ rẹ̀ pé lẹ́yìn ọba yẹ oníkẹ́ ni pé sínú mi mo fẹ́ tẹ̀lé olùrọ̀tà fẹ́ kò sí mo fẹ́ ọ̀gá kí náà sọ oníṣẹ́gbẹ́ ni àmì àìsàn nígbà ẹ máa sọ báyìí tí ó sì máa kí ẹ pẹ̀yàn pẹ̀yàn wáyé pé ó dúdú máa yóò ṣe àníkẹ́ mi ti fẹ́ ṣe ọlọ́run máa ń ṣe wá bẹ́ẹ̀ o ọlọ́run máa ń ṣe wá bẹ́ẹ̀ o àkódà ah, ní àwọn àṣíyèsí tó yẹ ká pèrà wà ní pé ṣẹ̀rọ̀rọ̀ ìfẹ̀rútawé gbogbo àwọn ìbàjẹ́ tí ó gbalẹ̀ láwọn bíbí àtàwọn èèyàn ti káàkiri kò sí tó bí kọjá kí ìjọmá àdá ìfẹ́ náà ni ọlọ́nkó sọ èmi àti nípò lẹ̀ kí wọ́n lọ́nà àbáyọ rẹ̀ tó parí tọ́pìtì wa kí ni kí ìjọmá kí lọ́nà àbáyọ àbáyọ àbáyọ kò kò kò pé méjì ọ̀nà kan náà ni ọ̀nà àbáyọ ọ̀nà mélòó ọ̀nà kan onílẹ̀ ọ̀nà ọ̀nà àbáwọ̀ ọlọ́mọ́ta pé ní àtúnyẹ̀wò ọ̀nà kó là wá ọ̀run gbogbo àwọn àfáwọn onífẹ̀ẹ́ nítorí tó gbalẹ̀ yìí ọ̀nà kan náà yìí ẹ̀yẹ́gbẹ́ gbọ́rọ̀ ta túká lẹ̀ ẹ̀yẹ́gbẹ́ kò ní kò wà ní mídíà ìdílé jálà yìí pé ẹgbẹ́ ó ń jálà yìí ta ọkọ̀ ọmọ tó ń mú gbà kò sí gbọ́dọ̀ ọ̀run pàdé láì fẹ́ràn torí ọ̀gọ̀rún jálàbí náà ti ń kàn fá wọn kàn fẹ́ sí lẹ́nu pé aláàmọ̀ pé kí níbi òsì kẹrin kò dáa àmọ́ kí láàmú wa jẹ. ọmọ píríncípù ti mẹ́rọ àwọn jálàbí ni ọgbà mẹ́rújà lágbà kàdí ni kàdábà ẹni bá ilé ti ṣe jálàbí yóò ṣe kí nu yóò parọ́ pọ́nibà mọ̀ wọ́n mọ̀ pé kí ní yóò dáṣẹ́ kò kúbò láti bílẹ̀ ìgbẹ́ lórúkú yẹn nígbà tí màá tó dáa jùlọ wà láàárọ̀ ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب قل ومن يتق الله ان يعني بعد القيم يا الله يجعل له مخرجا او ان ما شو دابو دي كني ومن يتق الله من يتق الله ما شرطيه يجعل جواب شرط ومن يتق الله يجعل له مخرجا في قطيه يا الله اثر لي اسيونا الله ويرزقه من حيث لا يحتسب níbi tó ọ̀rọ̀ kan pọ̀ sí ilé yìí jẹun a sì mọ sínú ọ̀hún lẹ̀ níbi tó ọ̀dọ́ kan tó ọ̀tẹ̀ lérò pọ̀ lẹ̀ ní ọ̀nà àbáyọ lẹ̀ ṣé ọlọ́run náà pàṣẹ inú wọn o ó ń jára bí tí òfin jára bí ilẹ̀ ìṣẹ́ inú rẹ̀ ó mọ̀ ọ́n tí mi bá fẹ́ san àwọn ọgbẹ́ mọ́ta fún gbogbo jára mọ́ èyí tí ò bá dá mẹ́rin ẹ̀sọ́ ẹgbẹ́ èyí tẹ́ ló dáun náà kọ́ lẹ́sìn lọ príncipù mọ́ ń jà lábá kàdábà ní kìí tẹ́ nígbà tí ń jí orí ẹ̀lẹ́sìn lọ príncipù yẹn ìgbẹ́ ní bá ti dẹ́là ló parọ́ kìí tẹ́ àwọn tí ń jí orí ẹ̀lẹ́yìn náà sọ àwọn jẹ́ iná sọ náà làwọn dára bí tí wọ́n mọ́ gé eré èèyàn ẹ̀dàkùn orí burúkú tẹ̀yẹ bá ń ṣe tí wọ́n ń dé ní pé irọ́ lẹ́ mọ̀ pa kí a ẹni bá ṣe dára àbí ọgbọ̀n ọdún jẹ́mù wọ́n mú ọmọ bọ́ bá ti mú ọmọ rẹ̀ ní dára bíi wọ́n bá ti jẹ́ ọ̀rẹ́ ní kọ́sọ́mà lórí wọn níwá wọ́n bá ti ṣòótọ́ yíwọ́n lọ́mọ palọ́bìlẹ̀ jẹun yíwọ́n lọ́mọ palọ́bìlẹ̀ mọ́ ní kọ́sọ́mà yíwọ́n lọ́mọ palọ́bìlẹ̀ ní ìdí ṣe ní ìdí dára bíi tọ́ọ̀ bá ilé ti parọ́ ọ̀lẹ́jẹ́ kí ni ọ̀

àwọn méjì mọ̀ ló gbọ́dọ̀ lọ àwọn àti ẹmọ jíjẹ́ pẹ̀lú àwọn wọ́n máa jí ogun ilé ẹmọ múra sí wọ́n tó bá ti jẹ́ nìkan ló sọ yẹ kí ẹ pẹ̀lú ojú mọ̀ wọ́n kàn ní ọ̀kẹ́ ìgbé ó kàn gbọ́dọ̀ padà àbúrò ní ló owó tó gbà láàrín owó tó ní ẹwọ́n ọ̀pá ń gbàrí kó ilé ló kan náà kó mẹ́ta síkì yìí kó mẹ́ta síkì lọ kó wọ́n rí pé àwọn àbá ọ̀dàgbò kéré yìí ọlọ́pàá ti kó àwọn wọ́n wá ń sọ méjì àmọ́ òní tó pa ìfẹ́ náà ni tó àwọn làbá rẹ̀ ń dára bí ta ń tẹ̀lé ń tẹ̀lé ìwà afá àtúnú náà tó wà ń tẹ̀lé ìgbà lọ́tọ̀ ọ̀dọ́ àwọn kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀ àìmọye ẹni bí ọ̀tún pẹ̀lú ní súnà náà tí ò ju àwọn ìfẹ̀rú ìwọ̀n náà tẹ̀lé gbogbo yìí pátá gbogbo wa pátá fún gbogbo yìí tẹ́lẹ̀mí náà mẹ́lẹ̀ gbogbo wa pátá ìkẹyọ̀ náà ní solúṣà ní gbogbo wa tí a mọ̀ solúṣà wọ̀ olùwà ní àti ó lè ní àti ọ̀rọ̀ bọ́lọ̀ kan bá délẹ̀ ẹ̀ máa wá di kí lọ́rọ̀ ìyẹn ọlọ́run kí òfin ìyẹn ọlọ́run kí ìdájọ́ ìyẹn ọlọ́run ọ̀rọ̀ ìyẹn ọlọ́run yẹn òfin ìyẹn ọlọ́run yẹn ìdájọ́ ìyẹn ọlọ́run yẹn fún mi kẹ́kọ̀ọ́ mi. wà á fi ọ̀rọ̀ tó ẹ máa wá di kí lọ́rọ̀ àgbẹ̀bí mi sọ nígbà àgbẹ̀bí dúró aya ni ta surat suratul ma'ida to wa la malan da kuma gada to wa da kuma kuma idan wa man yuta in ta wa yuta rasul faqad ata Allah an qulwa an qulwa bi la nabi ko se keno فلقد لقد كان لكم في رسول الله أسوة حسنة فلقد تنبغي إلى النبي أو قتل ọlọ́ni máa kára ní mọ̀mínì wàlá mọ̀mínà ìdàkọ́dọ̀ lọ́wọ́ rasúlù amúran ẹ̀yẹ kún aláwọn olùkíyọrọ̀ ọlọ́ni lọ́jọ́ ọlọ́run ọba bá ti pàṣẹ táàbí pàṣẹ kò sọ olùgbàgbọ́ òdòdó lọ́kùnrin àbí olùgbàgbọ́ òdòdó lọ́bìnrin ẹ̀yẹ kún aláwọn olùkíyọrọ̀ kọ́tọ́ ọmọ ní ọ́pṣọ̀n ní ìgbé lọ́pẹ́ nínú ọ̀rọ̀ náà ilé ìlàbà ó dà ilé òfin òní ìgbà eléyìí látẹ̀wé eléyìí náà ní kò sọ olùgbàgbọ́ òdòdó àyíkú ni àti ilé afẹ́ náà tá a fẹ́ ṣe ìṣúra tá a fẹ́ mú ní wọ́n mi ìfẹ́ ẹnu ẹ má jẹ́ ká mọ ní option míì mọ́ ìdàkọ́rọ̀ lọ́rùn lọ́sọ́rù àmọ́ tọ́rọ̀ bá délẹ̀ sọ́dí kí òfin ọlọ́run wa tọ́rọ̀ bá délẹ̀ sọ́dí kí ọ̀rọ̀ àmọ́lì fún wa mọ́jẹ́ àtúmọ̀ kí tiẹ̀ mọ́ èèyàn gbà kọ́ lọ́run káyọ̀dé àgbà kan dábì ọlọ́run fún wa ẹ wo bí ayé àǹkà tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run fún wa ti bèrè pé ẹ ọlọ́run tẹ̀lé àmọ́lì àtọ́nà ti lọ pé wàhálà òun mọ̀tẹ́lẹ̀ náà ti bọ́rọ̀ bá dá ní àwọn àbá tó bá ti tó ń sàmọ́ra wọn lẹ́yìn ẹgbẹ́ kúrò láàrin wọn ẹgbẹ́ kí ni ọlọ́run ní kò sọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ ẹja padà sọ̀rọ̀ kí ni kí lọ́rọ̀ wá rí sílà lọ́rùn ti kí ni ẹgbọ́rọ̀ wọn bá ṣe wẹ̀ ọ̀nà àrùn kéèyàn bá lè lò bí ti ayé báyìí kí mo fi gbogbo ní kó ní ìrẹ́lẹ̀ báyìí tàwa padà ti kọ́lọ̀ márùn kọ́lọ̀ rasúlùhù kọ́lọ̀ sàhárà wọn náà fi gínú wọn náà kò ní àmúwá kò pé tàbútẹ́ sì fẹ́ lólẹ̀ nínú òní àti wọ àtàwa àtàwọn àtẹ̀yìn àtòun àti gbogbo kàwé wa ọlọ́mọta àwọn ọlọ́wọ́ ọlọ́dà lè fi fẹ́ lólẹ̀ ọlọ́dún lọ wọ́n dà ìpamọ́ mọ́tàlá ìta ọ̀rọ̀ àgbo méjì ni wọ́n kí wọn rẹ̀ àsìkò sì ti. ẹ̀rọ ìmọ̀ bá ìṣòro àti pátábá parí ìlú ìfàákì. ẹ má bí akí wọn. a fẹ́ kí ètò mọ́sálásí àyànlágbó méjì àbí eh, lóòótọ́ àwọn àwọn ẹ̀ka ti bẹ̀rẹ̀ àmọ́ àwọn apẹ́lú àyẹ̀lẹ̀ ẹ má bínú jàmọ́ inú gbóòórùn ọ̀dẹ̀ kan là ń gbé àjẹ́ká olúmọ̀lẹ̀ gba tàbíjì àti ìbálòmọ̀lẹ̀ pàdé tí ojú òjò ọ̀rá gba so ní wọn máa ń fa pípa tó jáde nílé àwọn kan ṣe dárúṣò sí ní àárọ̀ náà ká jáde yóò ní mọ́ fa ọ̀sọ́ ní gbogbo tá bá ń lọ. èmi ò bá wá ní àti báyìí ẹjẹ́ àwọn ọmọ ọdún kí wọ́n sọ níjọba méjì ni wọ́n kì í. àbí bẹ́ẹ̀ pọ̀ ìdí tí mi ìdí ká pẹ́ bá dé padà ni pé àní bí ó ó tún mọ̀ mi rọ̀ lẹ́yìn kó ẹ̀yìn pé kó bá tán èyí tí kó má tó láwí o epo tó nìkan tán lò ní pé kó bá tán ẹni pé àti lọ rí lọ sí lọ ó fẹ́ bàbá ti dé àlérò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ fún ìbéèrè àti ìdáhùn ẹ̀dá ìdílé ẹ̀dẹ́ kan náà kálọ̀ lókè subhanahu wa ta'ala alhamdulilayi inshallah